إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن الله ọpẹ́ àti ẹ̀yìn fún ọlọ́wọ́ ọba ọba tó yẹ pé òní ọpẹ́ kọ́ sí àti gbogbo tí ń jẹ́ ẹ̀yìn òun ló ń bùkátà sí i alẹ́kọ̀ọ́ kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kọmọ bá òjíṣẹ́ àgbà anẹ́bùwa Muhammad sallallahu alaihi wa sallam na gẹ́gẹ́ bí ìṣe wa tí a tún gbìyànjú láti máa tẹ́ra ní ojú kòkòrò níbi ìmọ̀pá òfin ọlọ́run ọba mọ́ ìyẹ́lúpa náà ni wá tí a ti kójọ ní ààyè yìí ní òrèkóòrè èyí tí a bẹ̀rẹ̀ sí máa wù òun náà ni al-istiqamatu wa atharuha في الله القدس والمجتمع أبي أولى يونيقا الاستقامة استقامة وأثرها أتيوري فاري بابا تري استقامة kí ni àwọn nǹkan tí yóò máa jáde àbí orípa rẹ̀ àwọn rìsọ́ọ̀tì rẹ̀ náà àwọn rìsọ́ọ̀tì tí yóò máa jáde látara al-istiqama ìsìláyí al-fard láti ṣe àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wal àti láti ṣe àtúnṣe àwùjọ méjèèjì òun náà ni àwọn àfà òun náà ni wọ́n máa ń mójútó bó ti jẹ́ pé àwọn ànábì ọlọ́run wọ́n máa ń mójútó méjèèjì náà ìsìláhì fọ́ọ̀dí wọ ìsìláhì alùmùsàmà ẹnì kọ̀ọ̀kan wa bó láti dáa bó láti dá wàlùmùtẹ́mọ́rí àti àwùjọ wa bó ló ṣe dá kí ni orípa ipa tí ní sì kọ́mà ipa tí ló fẹ́ gbó ipa wo ló fẹ́ kó látara ìtú ẹni kọ̀ọ̀kan wá ṣe àti ìtú àwùjọ wá ṣe ẹ̀rí pé kókó ọ̀rọ̀ tí a parí òun náà ni alẹ́ọ́sọ̀rọ̀tù alẹ́ọ́sọ̀rọ̀tù kéfà tẹkùnù ọ̀sọ̀rọ̀tù náà ọ̀sọ̀rọ̀tàn mùsùlùmá in tó bí òun ni ọ̀rọ̀ àwùjọ wa tàbágbàgbé àwọn ọmọ tí wọ́n ń para wọn káàkiri tó àwùjọ yìí bó làwùjọ yóò wá dáa làwọn ní tó lè mú àwùjọ dáa àti káfọ́ wo ilé ká yẹ ilé wò náà ká wọnú lílọ nítorí pé àwọn tá a pàdé ní àwùjọ táwùjọ fi ń jí àwùjọ nínú ilé kan láti ń jáde tí kálukú bá sàmójútó inú ilé yìí tí ilé bá ti wà òkè àwa tá ń gbé nílẹ̀ àwọn tá ń gbé nílẹ̀ là ń wá ta àwùjọ wọ́n ti kí nìyí àwùjọ ó da òun láti fa ojúṣe ẹnìkọ̀ọ̀kan láti fa jáde fún àtàbẹnu ilé lórí àwọn kọta sọ yìí àwa ní àníbi al-istiqama kí náà kò ní al-istiqama ẹ̀rí pé ilé ìgbàjúmọ̀ kọ́dá a ní ilé ìwé tí ń jẹ́ bẹ́ẹ̀ ilé àwọn dòkítọ́rù wa oníjẹ́ al kí náà pè ní al-istiqama hiya luzumu ta'ati llahi subhanahu wa ta'ala wa ta'ati rasulillah sallallahu alaihi wa sallam ìtàn pè ní lágbájá ó ní istiqama sábà fẹ́ wo ní èdè yorùbá ìgbó títí pé ní nǹkan yẹn bá wà fún ẹgbó lórí ẹ̀ èyí tí mi ó ṣe rèé o ó wá ní ṣèkọ́mà lórí ẹ̀kọ́ wá dó dáadáa olúwa ní wàlà ìṣàkọ́mà alẹ́ sọ̀rí kọ̀tù làkọ́yìn ọ̀hún máa hàn wọ́dàpọ̀ ọlọ́run tó bá ipá àwọn èèyàn lọ dúró dáadáa lérí ojú ọ̀nà tí wọ́n dúró ní lérí ojú ọ̀nà tá a ti ní ọlọ́run ni a sì máa fún wọn lómi fún omi rọrùn ìsẹ̀mí rọrùn a mọ̀ fún wa tó máa lò dúró lérí ìtàkìrán nígbà tó sọ́mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà ala tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ni kí tọ̀ríkọ̀ ti jà níyàwó ẹni kó wá ẹnìkan tí máa ń sàlàyé pa súfí ní gbogbo sunday ìgbà tó fẹ́ mú àwọn fúnbù pé tọ̀ríkọ̀ dáa nínú àwọn ayatollamọ́nù láyà nẹ́bí ìtọ̀rí kan ayà nẹ́bí alfalam alfalam ìtọ̀rí kùtà àti ìmọ̀ náà ni òun náà ìtọ̀rí kí kò sí tọ̀rí kùkan tó wà láyé ń jọ́nà tó ju tani tó gbé lọ tó ju tọ̀rí kọ́tù tànẹ́bà muhammad sallallahu alaihi wa sallam tó kéèyàn ọdún wà náà ti yà ní àwọn oníyàn yìí káyọ̀ sí máa gbọ́ bá náà gbà wà láyé rírì ọlọ́wọ́ ìsàkọ́ mú àyà sọ̀rí kọ̀ nínú ọkọ̀ yìí ẹgbẹ́ lórí jẹ́ wà eré sọ̀rí kọ̀ ànábì ni èyí tá a wà ní onantọ́ka sí tóbi kò síjọ kankan láyé ẹjọ́ náà lójú ayé àti sọ̀rọ̀ lọ́wọ́ àyè ọ̀sánná tọ́lọ́ wa ti kan dúró lérí ẹ̀ tẹ́ bá ti dúró lérí lànà yìí à ìṣẹ̀mí yóò rọrùn so àdèsè kọ́ ọmọ tọba ti tọba wà kọ̀m̀bí ti yá ojú ọ̀nà kọ wá ẹ̀ kọ dúó ẹ̀ nítàbí náà dúó ẹ̀ ni pé àwọn kan wà ní àwọn ẹ̀dá ọlọ́run àwọn tán rí àwọn ẹ̀dá ọlọ́run àtàwọn tí wọn ò ṣe rí àwọn ẹ̀dá ọlọ́run torí ọ̀nà tó ya ilé àwọn náà fẹ́ sọ ọ́nà lórí ibu àmọ́tọ́bá tí wá ní ìsì kọ́ọ́mà ẹ́ ìwó mú ìrọ̀rùn ọ̀sẹ̀ ní ọ̀rùn ọ̀ nílé kò lórí ìfúnnikọ̀ kò lórí ní ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam àṣetán nínú àwọn ẹ̀dá tí ò ṣe fojú rí táà lè fojú rí tó yẹ tó wọ́n fẹ́ mú apó wọ́n fẹ́ tù apó lórí ìlànà táwà gbogbo àwọn ọ̀nà tí ìlébùwá kò lórí ìlànà omi òun wà gbẹ fún yàn òun wà lá fún yàn ọ̀tún tẹ́lẹ̀ ìwò ọ̀tún ṣe iná wò ọ̀tún ṣe iná wò ọ̀rún ní sàn ṣe yí dáadáa ọmọ ní láàrí ọmọ ní lówó pàtàkì jùlọ nígbà táwọn kan bá tẹ ń dẹ́rù bà wọ́n táwọn kan bá ń dẹ́rù bọ́ tó kọ́ fẹ́ ṣe súnà nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n á dẹ́rù bọ́ ṣìtánù máa fún wọn lọ́wọ́ ó tọ́jú sọ oríṣi tí wọ́n sọ ó nínú ẹ̀ ní ìgbọ̀ngbọ̀ sọ̀rọ̀ mo ti bá ní ìsì kọ́mà oníkò lérí ẹ̀ ìsì kọ́mà ìlà ní bùkátà sí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́ tí wọ́n kú lórí Islam nígbà tí wọ́n rí ìnira wọ́n ní ìsì kọ́mà ní o ṣòkòtí ìfẹ́ Islam tó wà sọ́hìn tí ò ní inú wà lámẹ́ nítorí pé a ti rí àwọn aáyà nínú alùpàhánì kẹrì a ti rí àwọn àdìgbà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam tí ń sọ pé ká máa retí wàhálà ẹ sọ́nà òun ti súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ìbéèrè káàbí ni pé kí ni wá torí yẹn gbọ́rọ̀ mọ́ kí ló dé ti fi ṣe súnà ẹlòmí lérò pé tó ń súnà ni pé wọ́n máa ń sanwó wọn ní Saudi Arabia wọ́n máa ń sọ ọgbà wọ́n máa ń sọ ọgbà wọ́n máa ń sọ ọgbà mọ́ ní náà wọ́n náà bọ̀ wá kó ẹ̀rọ wá gba tiẹ̀ ẹnu nílé rúbà bọ̀ kí ló dé tí mo fi sọ pé mo fẹ́ ṣe súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam kí ló fà ọgbọ̀rọ̀ ọgbọ̀rọ̀ ní nǹkan tó fà kí ló wá kí ló wá jàmá àwọn akéde àwọn èèyàn àjẹ́nà lọ́wọ́ wá ń eh masha Allah ko kan jira wannan wa'azi Ọlọ́run wa sọ fún àwọn Ọlọ́run wa sọ fún àwọn sọhábà nígbà táwọn náà rí wàhálà kò tí wá fẹ́ súnmọ́ ṣe fáwọn tí ẹ̀kọ́ rí wàhálà òun làtọ́ bá níbi ìtẹ̀mí ó wá fẹ́ súnmọ́ alẹ́mìnà rí wàhálà o kí nǹkan wá fẹ́ sú àwọn sọ̀hábà abúfẹ́ sú anẹ́gbà Muhammad ọlọ́run wa máa ń bu títí sí wọn lẹ́nu ọlọ́run fẹ́ wà ní hàn tẹ̀lé pé sẹ́lẹ̀ fẹ́ wọ àlìjẹ́nà nàbí kílẹ̀ wí ẹlẹ́ fẹ́ wọ àlìjẹ́nà wà lámà yà sí ikò ẹ̀ wọ àlìjẹ́nà wà lámà yà sí ikò mọ́tàlù ìyàdí ni kọ́lọ̀ ní kọ́bùlùkùn àtìrìbúnà ìpínlẹ̀ ẹ̀mẹ́jẹ́ abẹ́rẹ̀ ni jazakumullahu khairan am hasibtum an tadkhulu aljanna bọ́lọ̀ ti tí ọrùn am hasibtum àwọn tọ́wà nígbà wíwú nígbà tí wọ́n rí ìnira lórí ẹ̀sìn àníbà Muhammad olùwà ni am hasibtum an tadkhulu aljanna mo rò ẹ̀yìn rò pẹ̀lú wà lìjẹ́nà àbí kí ló ọ̀dà walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum Iru wàhálà táwọn tí wọ́n láwọn náà fẹ́ wà lìjẹ́nà bí ti ya ẹni àná wàhálà táwọn rí ẹ̀yìn sí rí walamma ya'tikum ẹlẹ́fẹ́ wà lìjẹ́nà ẹ̀yẹ̀ títí rí ṣòro kí láàrín wa a torí ní èdè lábáwá nǹkan tó yìí rán ẹ̀sẹ̀ ìṣí èsì ìdánwò náà wọ́n lo lámọ̀ fún lámọ̀ ẹ̀yà sí ìdámàdé àìnà Muhammad àwọn ní kèsì dé àwọn kèsì dé kí ni wọ́n kèsì dé òní ẹ́ àwọn èsì rẹ̀ ní alìlámọ̀ ẹ̀yà sí kèsì dé àmọ́ àṣẹ́mùtù à ń tẹ̀lé ẹ̀rọ ìlànà níbi sallallahu alaihi wa sallam lẹ́sí yẹn láàrù walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum irú nǹkan tó ti ṣẹlẹ̀ táwọn ẹni àná àwọn táwọn náà ń tẹ̀lé àwọn ànábì kan lánàá táwọn náà fẹ́ wà ní jẹ́nà tẹ́yìn náà wọ̀ yìí rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí yìí o olúwa ni mọ́sítàtù bàtà wà bọ̀rọ̀ wà zúlùzìlù ọlọ́run ni a fi wàhálà kàn wọ́n

حتى يقول الرسول والذين آمنوا معه متى نسوا الله تقوى جنك النبي و àtàwọn tí wọ́n tẹ̀lé wọn jọ náà àà àmúbi ọmọ pé àwọn tí ọmọ ọba ń bọ̀ mẹ́tàlẹ̀ tó wọ́n ìgbàwọ́ làwọn tí ọlọ́wọ́ dé àlà ìnà mẹ́tàlẹ̀ ọmọ ìkọ̀rí ọlọ́run ẹ̀mọ́ dàmú dínà àwọn tí ọlọ́run bá kọrí ó sì kéde wàlẹ́ àwọn súnmọ́ ìdí náà tó fáwọn èèyàn bá lọ́wọ́ bẹ́ẹ̀ sọ́nà àdébí sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sánà ìdí náà wà bẹ́ẹ̀ o àmọ́ nira wọn ni ìnà mẹ́rin ó ti yú sọ ìtú padà gbẹ̀yìn ewúro yẹn ó ní kí kọ̀rí ọdún mẹ́lẹ̀ máa kú kọ́lá bẹ́ẹ̀ bá wà ní bẹ́ẹ̀ bá kú lórí ìlera náà nẹ́sùrù láì ó kọ̀ rí jù náà nù tó ti àsìkò tá lónú sàárè lásán ó ju àsìkò tá lò láyé lọ ẹwùn lọ́sí nàìjíríà bẹ̀rẹ̀ ẹwùn lọ́sí nàìjíríà gbòmìnira 90 kìíní 90 kìíní 1960 ọdún kèlórí ẹ́ kèlórí 57 years àwọn tó ti kúgbà nǹkan mọ́ná wọn ẹ́ nínú sàárì wọn wá tẹ́tẹ́lẹ̀ bá ti kú máa wọ́n sọ tẹ́lẹ̀ nù nǹkan tó yẹ kẹ́lẹ̀ máa páyà láyé lẹ́yìn tó bá ń dààmú rẹ lórí prọfẹ́sì tọ́lọ̀ ń ta nẹ́bì tó ọ̀gbọ̀rọ̀ lísìn àsìkò tí lónú sàárà yìí àsìkò tí lónú sàárà yìí èmi ni kámẹ́rì èmi ni kámẹ́rì sàárà àbáyọlẹ̀ kàríkàmọ̀ tó fi ó tó fi àìlẹ̀kọ́lọ́gbà àwọn ọlọ́mọjàlá sánkó yàwó láká ìlóró pé bílì kásùmọ̀ bẹ̀rù jẹ́ ìmọ̀ olè yìí náà bí yàtí sí ń jìyà ọ̀rọ̀ láká ìlú rí amúnú sàárè ìyẹn kan tó many years àwọn kan wà nísìnyí ẹ wá wò nígbà wo bàtà níbi tó 439 years àwọn tó fi kún bá ń kọ́ àwọn 1000 years and 500 years ago abúláàbí gbọ́dọ̀ tà lẹ́bìí sí ẹwọ̀n tẹ́tí àwọn wà so nítorí lẹ́yìn láti níkẹ́ yóò ní sùúrù sábà ní inna nasrallahi qareeb àrùn tí wọ́n bá súnmọ́ àrùn tí méjì lọ́wà àwọn tó bá na sójú ogun nǹkan méjì ló máa na dù bó ti onye pé na náà lónìí tọ́lẹ́ ti súnà lẹ́bi sallallahu alaihi wasallam nǹkan méjì ni wọ́n ló máa dù ni imma nasr awụ shahada imma awụ shahada inú káwọn ó jẹjà inú káwọn máa gbogbo lọ káwọn wí shahada àbí káwọn akókò ṣe yìí méjèèjì àwọn olùsì báwọn bá wí ni àwọn kọrọ wálé ni bọ́bá tó pa àwọn tọ́wọ́n náà àwọn tún lùsì eré rẹ ju ti ju káwọn yìí lọ ṣùgbọ́n náà tí wọ́n lọ rẹ ti súnà níbi sọ̀rọ̀ báwọn àríwá sẹ́nà tó rẹ tẹ̀ láti ọlọ́run ọba ìmọ̀ nọ́sìn àwọn méjì ní kọ dúró pé tí ìbá tẹ ẹlẹ́yìn kó tí ìbá ẹlòmíì kúnra mi ah.

èyàn ní bùkátà sí o bí yóò bá ṣe sí kọ́mọ̀ ẹ ma rí pé lónìí ó ṣe súnà ó tún díjọ́ kejì ẹ̀rí bẹ̀rẹ̀ kí ni ò ní sí kọ́mọ̀ rẹ̀ kò sàdédé mọ́ ṣe mọ́ ọwọ́ tó tàlẹ́gìsì kan ní ó ṣe pépé tàlẹ́gìsì ẹ̀mí láwọn nǹkan bíi mọ́tún alátẹ̀mí tí onímọ̀ bíi ṣe ṣẹlẹ̀ tó tó pẹ̀lú àlè sí kọ́mọ̀ wọ́n ní hiya lùzúmi tọ́ àti lá wà tọ́ àti rọ̀ṣùlélà ó ní kéèyàn dún ní mọ́ ìtẹ̀láti ọlọ́run tí yẹ ti ń tẹ̀lé òní tẹ́ẹ̀mọ́kú mẹ́ àti ìtẹ̀láti ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́ẹ̀mọ́kú mẹ́ ìdọ́pẹ̀ ní ìkọmọ̀nù bẹ́ẹ̀ kan wá ní ọkọ̀ mẹ́ tọ́kọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kó mẹ́ ọkọ̀ mẹ́ àwọn ìníkò ẹ̀ níkò àrí ìníkò bọ̀tà àwọn akónà kó mẹ́ lónìí àwọn tó máa fi tà lọ́wọ́ bá wa lónìí tó bá fẹ́ fi súnà àwọn mọ̀lẹ́bí tí wá ní bó ti jẹ́ pé àwọn ẹni àná náà àwọn mọ̀lẹ́bí wọn náà lọ́gbogbo tí wọ́n láti wà nígbà Muhammad àwọn ará mọ́kà náà gbogbo sí àwọn kòrèṣì ni wọ́n àwọn kòrèṣì náà gbogbo àwọn adé Muhammad family ni wọ́n wọ́n ló ti jẹ́ pẹ́gbà tí wọ́n lọ sí ogun bádì kálukú wọn tájẹ́ tí ni pé èyí tó jẹ́ mọ̀lẹ́bí mi tó lóun gbọ́ràn òun lọ́pa tájẹ́ tí nù ló jẹ́ pé Abdullah abu baba abu ubaida eh, aljarah baba abu ubaida ìgbà tó wọn lọ sí ogun kí sájẹ́tì tiẹ̀ abu ubaida ní sájẹ́tì ẹ̀ kò lọ sí kankan lọ́wọ́ pé abu ubaida wọn fẹ́ pa nígbà tí ó ti rárí rẹ̀ pé òun ló wà ní kọ́kọ́ pọ́ sí bẹ́ẹ̀ àwọn mẹ́rin tó jáde nínú àwọn mùsùlùmí mọ̀lẹ́bí kan náà ni wọ́n èmi ní pàílẹ̀ yìí bàtà gbọ́dá tí bàbá abúbẹ́dà tó sì dojú ogun ìkàn rìn káàkiri ni kò pààyàn ìkàn ń forí káàkiri ni àbúbẹ́dà ní wá tí àbúbẹ́dà bá pàdé àbáyé báyìí tí kò pàlà sẹ́yìn àbúkò lé yóò tún lọ gé wájú yóò tún pàdé àbá rẹ̀ yóò tún pàlà sẹ́yìn ó di ẹ̀fọ́ báyìí abúlé ní kí ló kọlù mí ó sọ ìdájọ́ àbáyé lọ́rùn ní pàṣẹ àlá ó di àbáyé bọ́lẹ̀ rẹ̀ èyí bọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀fà rẹ̀ pé àwọn ará mọ́kà àwọn mọ̀lẹ́bí náà gbógun ti wọn wọ́n sá fún wọn wọn lọ́wọ́ dínà wọn tó lọ bá wọn bẹ̀ anábíwá Ibrahim alayhi salatu wa salam àwọn ológbógun ti àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà àwọn mọ̀lẹ́bí jẹ́ náà ló gbogbo tó wọ́n náà tí ọdún ti súnà náà bí o kí ìmọ̀ tó dùn lẹ́nu àwọn mùsùlùmí tó bàbá mùsùlùmí sì ni ọ ìyá mùsùlùmí ni ọ ọmọ ẹrú bẹ́ẹ̀ ti súnà náà bí ọní ọdún ti ọdún zaman anábìnrin ẹgbọ́ èèyàn o ìgbà tí Islam táwọn ti fẹ̀yìntì tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n tó ìsìlámù jòkó lórí ẹ̀gì àwọn kan ni tó ti ìsìlámù lè dúró àwọn kan náà fi ẹ̀gì ẹlẹ́ pé yọ́ á lọ sí ni àwọn kan sì lọ sí lóòótọ́ ìgbà tí ìsìlámù wá jòkó tán àníbi wọn fáwọn fàhábà ṣe wọlé báyìí wọn àti pírí báyìí o ayé ti ń bẹ̀rù wọn àníbi wọn gbọ́ yàtì alànà zaman àníbi àsìkò kan tó padà bọ̀ irú ẹ̀sùn tá a lè kọjá o alìkọ́hìmù aládìní ẹni tó mọ́ wọn fẹ́ dó lórí ẹ̀sùn alìkọ́hìmù aláyé aládìní ẹni tó mọ́ wọn fẹ́ dó lórí ẹ̀sùn wọn fẹ́ dó lórí ẹ̀sùn kalkọ́ọ̀lì alàjàmbọ̀yì àníbi ni ọ̀rọ̀ rẹ̀ ń jọ náà ó dàbí ẹgbẹ́ni tó gbá òun náà mú ni kẹ́ ẹ gbá ogun náà ẹ̀rọ tó ń jókòó náà bẹ́ẹ̀ kẹ́ ẹ gbá ogun kò tẹ̀lé ìnira tí yóò máa rí nígbà tí yóò bá gbá ogun náà mú irú ìnira bẹ́ẹ̀ lẹ́yìn yóò máa rí nítorí pé kọ́hìm aládìí nìyí ó dúró lẹ́sìn rẹ̀ ẹni tó lọ́wọ́ fẹ́ ti súnà àyè ti kó nira bá lóòótọ́ irú àsìkò ńlá wáyé bí yorùbá wá ní sí ọmọ kò ní bàjá ṣé níta ni máa ń fún ọ ẹ̀gbọ́n ó ti fẹ́ sún mi báyìí ó ti fẹ́ sún báyìí yíwa kò ẹ̀kẹ́ kò ní sún náà ibi kan ó ti kọ́ bẹ̀rẹ̀ fún ọ wọn lè kọ́kọ́ lọ fárùn-ún mọ́ àtẹ̀gbọ́dì sokoto àtẹ̀gbọ́dì sokoto ìrọ̀rùn pa mọ́ bọ́ bá ti pàrọ̀ mọ̀ ọ̀daràn ó tún ṣe bí lẹ́kẹ̀ẹ́ jùlọ ọmọ yìí kì í sísun náà yìí náà sokoto pọ̀ ni ẹ̀sùn mọ́ ẹ̀tún pẹ̀lá wọ́n tún pọ̀ ju dídí orí lọ àtàwọn kírímínà tó yẹ kẹ́ fọlọ́pàá mú tán bẹ́ẹ̀ nulẹ̀ àwọn kóòtù àwọn ọba wọn dá sí àtàfẹ́ ìjálàbí láìláìlá ẹ̀wọ̀n ìyá ayé àwọn fẹ́ kan ṣe ń búlálà fún afúnyàn sáàrin àwọn fẹ́ ká ti lékò olú mọ̀lẹ́bí ẹni kan mẹ́tẹ́ kí ẹni kò mọ̀lẹ́bí tó ní yàrá bí lọ tẹ́ni ò bá rẹ̀ tó fún bá gbé fún àtúntò kéèyàn dún lérí kéèyàn dún mímọ́ ìtẹ̀láti ọlọ́run ìjẹ̀láti ànábì kọ́lá bá nǹkan bá ní owó ti lásìkò nì báwọn kan ní kọ́ máa ń ṣe lásìkò nì ọwọ́ àdúlé máa kò báyìí láàrín sábẹ́ àlè Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ṣe hijira ó fẹ́ sí Madina tí tí wọ́n rọ àwọn mọ̀lẹ́bí wọn pàdé rẹ̀ àwọn ẹni fún òbí ẹnìkan dáa kó lọ pàdé kó lọ fọ́ kan fámìlì fámìlì pé fámìlì èdè nídìí ayé ìfẹ́ nìkan wá sí ti fámìlì wa kó wá pa mí nítorí pé mo jẹ́ mùsùlùmí yóò dogun òun ni wọn ò mọ tí wọn ṣègbè náà lẹ́bí ó padà sí méjìlì pé ń tàṣe ni pé gbogbo wa ẹgbẹ́ apá ọkọ̀ lẹ́ẹ̀kan náà ká lọ kamẹ́lí ká pa so that àwọn fámìlì wà ní ìjọba náà dìde ẹ̀rú ó gbà wọn oyin ọba gbogbo mọ́kàjà báwọn lọ́wọ́ àti àtọ̀bí à ń bẹ lára wọn pé wọ́n àwọn fámílì ní máa ń fi ìyà jẹ ara wọn àwọn mẹ̀lẹ́bí lẹ́bí lọ pàdé rẹ̀ kò bẹ́ ìdí wọ́n ní bolé lọ ọlọ́ ọmọ ìjìká ìwọ́n tí ìjìká lọ ọmọ tí ti ọ wọ́n ní kó padà wọ́n sọ fún lẹ́lẹ́rọ̀ wọ́n ní kó padà wọ́n náà padà ó àní ọ̀padà ọ́pù sí ọ́ olóòpadà olóòpadà ọ̀nà ìpínlẹ̀ ti jẹ̀mọ́ títí kọmọ nà lùzúmù kan àti ńlá lérí tọ́lọ́ ilẹ̀ nígbò ṣùgbọ́n ní àkọ́kọ́ táyẹ̀ ti tẹ́ ti pé ọkọ̀ sílẹ̀ nígbà tó ti dìrí pé kó dọ́ ọmọ dúpẹ́ nǹkan tí wọ́n ń ṣe yìí sójú ọ̀nà wà àbúrò táyẹ̀ kọ́ lórí pé gbèsè rí òní wà lá lórí ẹ̀sìn mùsùlùmí ni wà lá lórí ẹ̀sìn ibi táyà ti kà náwó nu wọ́n wọ́n wọ́n wọ́n adá ìṣẹ́kọ́ náà yàrá ẹ̀kù ó sì láfà lòun yàrá ti bá sọ̀rọ̀ kò gbọ́ ìyá mi ni mọ́sí tọ́lọ́ tàbí yóò ní gbọ́ tó lè bùjà ńlá kìí àmà ni yàwó mi yẹ fẹ́rù lùmọ́rù min akhi wa ummihi wa abihi wa sahibati wa bani bí kálukú mọ̀sá fún àwọn kìí àmà. wọ́n wá sọ fún kò bẹ́ẹ̀ wọ́n kò gbọ́ lẹ́rọ̀ ó lòun gbọ́ wọ́n ni ọ̀pù á olùtẹ̀wọ̀n lọ́rùn subhanallah subhanallah olùfẹ́ ọlọ́run pé kí n kú mùsùlùmẹ̀ ó sì dájú tó máa tẹ̀lé káàkiri kí ló ti ń tẹ́tì wọn lóṣì kí wá ní kìíní pé àdìsàn olè rẹ̀ kò ti tán kó ọmọ fún wa ní ìjọba nàìjíríà tá ń lò lónìí o àmọ́tọ̀lá ọlọ́run ní yóò dìbẹ́ o kò sí ẹni bá fi lè bíyàn kò gbọ́rọ̀ gbìyàn káà yẹn lé ìjọba máa dá sí àfàní táwà nínú kápẹ́ ọlọ́wọ́ lé ìyàwó láwọn pa sáì kí wọ́n pa ìlú sí ìgbé àpọ̀ tó bá lọ fẹ́jọ́ rẹ̀ tó láfẹ́ tó àkà pa ẹ̀rọ wọ́n ni ẹgbẹ́ lẹ́pa wọ́n dì náà rẹ̀ yóò láwọn sọ bẹ́ẹ̀ tí máa sọ bẹ́ẹ̀ ìyá alápàá ló sọ bá alábí nǹkan wa ẹ̀ pa àpọ́lọ̀ kò gbọ́rọ̀ kú kọ́nà ọba pẹ̀lú ọgbọ́n tuntun kúrẹ́ dáná ní nàìjíríà táwọn ń lọ́wọ́ lónìí wọ́n sọ fún kòdó ìgbé àwọn pa ó wá lóhun dúró lórí ẹ̀kọ́ ti tán wọ́n á lè kán kamara gbélé mi ẹ̀ kama bí a ó ní ẹni sọ̀rọ̀ náà ẹ̀ tún ní yọ̀ǹda kí ni wọ́n ti dára ká lè jí àwọn sàbí ẹni wọ́n balẹ̀ ọlọ́run dáhùn lójú ọ̀láì ọlọ́run dáhùn àwọn sàbí lójú tó jẹ́ anìrì nǹkan méjì á padà bọ́ ọ̀dẹ́ bẹ́ẹ̀ wàlá anìrì nǹkan méjì àyẹ̀kiri ẹjú kọ́ lọ́run dáhùn lójú ṣùgbọ́n dáhùn àìníyà kí ní ti ń dá àwọn ọ̀pọ̀lọpọ̀ lónìí mùdájọ́ yẹ́ wọ̀yẹ́ àti yóò kọ́ mi fún ọdún wá àlìyẹ́fẹ́ ẹni kọ́ lọ ń dání lójú àwọn sọ́ọ́bà lọ ń dání lójú púpọ̀ wàlẹ́ wọn ní kẹ́fún náà làwọn fẹ́yẹ̀ lọ́sílẹ̀ àbí bí wàlẹ́ wọn ti fún àwọn sọ́ọ́bà lójú mo ní òkè ń lójú ẹran sọ bí akẹ́ àti sọ orílẹ̀ rẹ̀ ẹ̀rọ ẹ̀sìn mọ̀lọ́wọ́ àwọn àfọ ẹ̀rọ kí ni kí n ṣe ṣé ṣé ní àwọn ọmọ ìdí àwọn ọmọ kan ṣe ni kọ́lá ní kẹ́rọ kan lọ́kì èmi àbí kọ́ bá sọ̀rọ̀ sí mi ọ wọ̀ láàánú hùn láàánú ìdí kọ́ bá sọ̀rọ̀ fún mi ò tẹ́rí gbé kòrò mi ò ní sọ́lá iláyé ó kù sí ọ lọ́wọ́ ìwọ́n bá tiẹ̀ yí o kálukú ní bá tiẹ̀ yí ẹnu ìjà tẹ́lá ajé ara láyà kò tẹ́ni tó bá yí lára àdé afọ àwọn sì yókù wa àwọn tẹ́wọ́n náà àfa àwọn nígbà tí wọ́n yí ẹ̀ẹ̀kan mọ́ ní ẹwà tí wọ́n wà láyà àfa yóò bá yóò nígbà tí wọ́n fẹ́ kọ́lọ́ kálukú bá ti ẹyí wà láìlà àbí tí ẹnu akọ̀mọ̀ ọ̀rọ̀ dé báwọn tàbí nàbí rọra wọn kéde bọ́ọ̀lù a máa rọ̀ kò sí ẹ̀sà àwọn tó ń fi òun dúbà wọn pé kí ẹ̀tọ́ ní o. pé gbọ́n tí wọ́n wí torí ilé ìwé parí ilé padà síbẹ̀ padà súnmọ́ padà tí wọ́n ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ sára fún mẹ́ pẹ́tẹ̀pẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kankan nítorí pé àwọn kan tí ó gbọ́ láyé láti tẹ́tẹ́lẹ̀ àyíkùlá gbà ọ́ pé ìmọ̀ ti sílẹ̀ nísìn kò lè máa fóbi káàkiri lójú títì máa ó ti di arìnrìn gàbọ̀ kò lè fọ́ fóbi káàkiri lójú títì máa àbí ẹ̀kọ́ ni kò lè gẹrun kírun mọ́ kò lè máa ti láàrin mọ́ kò lè wọ́yẹ́ sílẹ̀ fún mọ́ àmọ́ wá ó ní máa pa ilé ìwé wàá pọ̀ pọ̀ sínú sílẹ̀ ó ti wá jẹ́ àdírí kí ní wà láì onípàdà jẹ́ ilé orí àwọn oníbàjẹ́ láyé tó fọ́lọ̀ fúra so ló fi nídìí ẹ̀ mẹ́rìndẹ́nì kan tọ́ ọ wàlá mẹ́rìndẹ́nì kan tọ́ tó bá lọ yíwá ó yíwá náà lò àti tara ní súnà ọ̀rọ̀ wọn so wọ́n nídìí ẹ̀ gbogbo ìbùdí ẹgbẹ́ yẹn nígbà méjì wáyé ó wá yan láka méjì kan fífa táì ó fi yẹ kò yóò gbogbo ẹgbẹ́ tó tọ́ wá wí ó sì bá yóò gbogbo ìgbà ìlọ́wọ́ kẹmà wọ pé àbúkò fẹ́ kú ṣé ọmọ ẹ̀rọ àwọn ọmọ ọmọ tó ń bá wọn tó ń bá sọ̀rọ̀ wọ́n ẹ̀rọ àwọn ọmọ tó ń bá gbélé ọ̀rọ̀ ẹ̀rọ àti sọ̀rọ̀ lọ ọtí bọ̀ wọlé ọ̀rọ̀ àkókò wọ́n ti kọ́ wọn mú ọ lọ́sẹ̀ ẹ̀ṣẹ́ tó kúkú lè rí àbí ọwọ́ tó tẹ̀ bọ́ọ̀ lọ́rùn ó ti rí gẹ́ẹ̀tì nù ó ti kúrò dá kí <laughs> náà wọ́n á fún wọn jẹ ìkànnà àwọn ìyá wa kọ́lọ̀kọ́bá mú wọn dúró dáadáa ọlọ́run káà ní máa gbọ́ tó wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ nígbà tí wọ́n gbìyànjú àwọn ilé àwọn yàwá wọn wọ́n á gbọ́ àwọn kíyè tí wọ́n ń dúró àwọn díẹ̀ díẹ̀ àwọn kíyè tí wọ́n bẹ̀rẹ̀ máa ń ṣe inú fámìlì tí ò wá òkè kò bá wọn sí má wọ́n ti wá fura wọn sí wọn fura bí ọdún méjì àti oṣù ọmọ wọn kùn fámìlì mo ní àwọn fara sọ fún pé ah, òun dẹ̀ bí pé àti wọn èkú yẹn nìkan ó ní wọ́n sọ fún ìyọ́rọ̀ pé bọ́lá ń sọ àgbàlagbà ní ohun àtàkùtù ọ̀rọ̀ sí ètò ti fún láàbí tó jẹ òun náà pé ókè tuntun ló dẹ̀bà ó ti ní àkàì ó rẹ̀ tó ní ìyá àgbàlá lẹ́yìn èyí tẹ́lẹ̀ ń tẹ̀yìn rọ́n tó wọn rẹ̀ mímú tuntun àwọn ọjà bú ẹgbẹ́ èmi ò ní ṣe ìní ṣe láì ẹbá ní ṣe ìní ṣe o

lọ́gbà àkọ́kọ́ tọ́ fàkàn tó bá sún wa lè tàbí ìtú sọ̀rọ̀ náà bọ̀ àwọn kan tí ó sọ pé ẹja tẹ́lẹ̀járe wọ́n ti mọ̀ kúta mi yóò mọ́ ẹgbẹ́ òní yóò lera rẹ̀ sọ tó bá parí alákọ̀ọ́kọ́ tó bá jẹ́lẹ̀ kẹgbẹ́ ẹlákọ̀ọ́kọ́ náà ẹlẹ́kùn tẹ́ ẹlákùn yóò tún òní lọ tó dá fọ́jọ́ àbúláwọ̀ ẹ̀rọ ọmọ ẹyẹ fọ́jọ́ ẹlẹ́járe fún àwọn àti ètò ìdòmí tẹ́lá fọ́kùn káwọn ọmọ àwọn ọmọ ìdíjú mẹ́rin ọ̀rọ̀ mọ́ torí pé ọ̀bẹ̀ àníkọ́ búyàn àti níkọ́ sọ̀rọ̀ afá tọ́kọ́kọ́ eléyàn bú wọn nísìnyí a ó ní ẹgbẹ́ ìyẹn láti láka méjì náà kẹmọ́ wá ní wá lọ́wọ́ fún yẹn àtọ̀ tí ìbá jó gúdù báyìí lọ àmọ́kẹ́wọ́ ọ̀gbẹ́ àti kọ̀fẹ́ kú ni so ní táwọn ẹbí bá ń bá gẹ́gẹ́ fún àkọ́kọ́ fẹ́ fún ẹbí kúló tó dùkú yóò kú lọ pàpàpàpàpà ní kẹ́ẹ̀mí ló bá bọ́ sí tí ẹgbẹ́ tó dámọ́ ọlọ́wọ́ sí yìí káàlẹ̀ ní sọwọ́ mẹ́wàá tó kò ní kàrí òkú mọ́nù wàláyé wọ́n ti mọ́tò àbáyé wọ́n ti kàn ìgbà tí wọ́n kan lè kó tẹ́lẹ̀ yóò tọ́mù èyí làwọn náà o tẹ́lẹ̀ lómi ọ̀sẹ̀ ìyàwó ìjànẹ́bí ọlọ́run àjànẹ́bí ọlọ́run àjànẹ́bí ọlọ́run ọ̀jànẹ́bí ọlọ́run èyí làwọn yìí náà àwọn nìkan tánàbí ti gbà sọ̀rọ̀ ṣùgbọ́n níbi bá nǹkan sọ̀rọ̀ tí wọ́n gbọ́ àlẹ́bí ti fún wọn ní kẹjẹ àmọ́ wọ́n ti ní ọlọ́ọ̀dá wọn lójú wọ́n ní ẹ̀mọ̀ dájú pọ́ lọ́wọ́ bá wọ́n wá kàn kánú wọn ni lọ́jọ́ abẹ́ kàn ìgbìmọ̀ dùn lọ́wọ́ sọ fún òun kan wọ́n bá ń pábá rí ẹni pé kò lè mú wa tó tó tẹ̀lé àdìgbàwó lè rẹ̀ ìtayé lè jẹ́ sí ọjọ́ tẹ́tẹ́tẹ́ ọ̀nà wọ́n ti yọ ládẹ́nu wọ́n náà bẹ̀rẹ̀ sẹ́nu ọ̀ọ́kàwé wọn

àdúgbò náà nàìjíríà àdúgbò àwọn eléyìí òsì àdúgbò ànábì àdúgbò nàìjíríà àdúgbò àdúgbò ànábì bọ́lá zakariya ẹni ẹsì ìgbẹ́ ó sì bẹ̀rẹ̀ sí bàtí wọn secondary school ó mọ lọ lecture àwọn amáàlù tún náà nígbà máa ń lọ kéèyàn máa ń lọ bí wọn máa ń wá àwọn fúnyẹn ti ń jòkó sí lára kò tí mà ẹ̀mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti tó ìfàlùkù sókè àwọn bọ̀dá rẹ̀ kákún ó dẹ̀ sọ́wọ́ ìdí yàtọ̀ ó gbọ́kúnlẹ̀ yé ni bọ́lá zakariya ó lóun kan lẹ́mọ̀ lọ́dọ̀ bọ̀dá rẹ̀ nílé àsìkò tó wá gbọ́ yìí àsìkò tó wá ẹ̀kì bọ́dá yìí lóun ní sanwó ẹ̀kì ẹ̀ ẹ̀kún ló mú lọ yàwúsá yorùbá ni ó lóun ní san kọ́dà kò bẹ́ àkó bẹ́ ọkùnrin lè fún mi <laughs> ó wá kò lè màtí wá kò lè wọn fún mọ́sálásí ẹ̀fọ́ àwọn ìjọ mọ́sálásí náà kí ló dé yà bọ́dá yìí ló ń lé wà tó lóun ní pẹ́lẹ́ ọmọ ọ̀dà rẹ̀ ọmọ ilé ọmọ ìwà ilé yìí ẹni kókó sáwọ́ wàhálà wọn tún lé bọ̀dọ̀ Zakariya wọn lè kó mọ́sálásí ìkànnì àwọn tó máa bẹ́lá a lọ́pẹ́ náà àá bí kí wọ́n ní lọ́pẹ́ ní sí ọ̀dà sọ́ọ̀gbọ́ ọmọ gbẹ́nu sọ́ a ní gbẹ́nu sọ́ ti jẹ́ wọ́n gbẹ́nu sọ́ bọ́ọ̀dà yóò ṣe wáyé lọ́dún yẹn kò ṣe wáyé lọ́dún yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́tẹ́ printing press àtúmọ̀tẹ́ ìwé àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ni ìjọba kọ́ nìyẹn Saturday Sunday kò ní lọ ṣiṣẹ́ àárù onísọ̀kọ̀ fún àwọn ààrẹ àárù àárù lọ́gbà so àwọn owó tó fi jẹun ní gbogbo ọ̀jẹun sátidé àti sunday ní oṣù tó nìyí òní òní after two thousand and three now àbísọ̀rọ̀ àfẹ́ ojú àná lọ brọ́dà yẹn ó ti ní sẹ́kẹ́tẹ̀ tó pẹ́pẹ́ tó bá kọ́sẹ̀ tó tàbí ní ìwé sílẹ̀ wọn kọ́dọ̀ owó tó wá ní ìsẹ́kẹ́tẹ̀ kàlẹ́ndà wáyé kí wọ́n ṣe ó pẹ́ń kọ́dà mú kọ́ pé ń pẹ́ẹ́sẹ̀ ìlera bá wọn mọ̀ ìpadà ló gbà yẹn ó kọ́ ní àbí òní wọ́n lé ọláré ni ó súnmọ́ ó súnmọ́ gbogbo nǹkan àti ìlú lónìí tó wà lábẹ́ àwọn òbí rẹ̀ lárúbọ̀dá rẹ̀ yìí ó fẹ́ fún àtìfẹ́ ó lè mọ́ kọ́tẹ̀ wọn kẹ́wé inú máa kárí máa tẹ́ka kiri máa tó káàkiri ní ti tó káàkiri àló ti ní ìjìdá ti ń kàlẹ́ndà 2003 so wọ́n mú kù báyìí ó rí pé wọ́n ti kàn kan o màtó yá wọn kàn tẹ́lá bá ti pa wọ́n kọ́ gé etí ìyọ̀ tó ná wọ́n ní bá ti gbé ọ̀tún lè kílé nu sẹ́ńtà ń gbé ọ̀tún sẹ́kẹ́tì ní ọ̀pọ̀ títí àwí ẹgbẹ́ ọ̀gẹ́ ìdábí ní irú ìlọ díẹ̀ díẹ̀ nu a tún gé títí ẹjú ọ wàláì kò bẹ̀ wọ́n هذا هو هذا هي الاستقامة وقت ذلك جيد wọ́n yọjú ní wọ́n yọjú kejì wọ́n ti kún kẹlẹ̀kẹlẹ̀ tó fi kú nù ó wá ń fi kíní kàgbà tó ń pa wọn ọlọ́run bí wọ́n ti pọ̀ tó yìí bá ń máàkì gbogbo lọ́kọ̀ bá ń máàkì gbogbo lọ́kọ̀ kan má fẹ́rẹ̀ kẹta tí wọ́n ti pọ̀ tó yìí láì lọ sí àjẹrẹ tó parí lẹ̀ àbúrò ti sọnù sọ́ọ́bà kan wá ń bẹ bóyá amir bùnà amir máa ń fi kọ́ rẹ̀ káwá yẹn òun náà wà lára àwọn fámìlì ẹ̀ tó tẹ̀lé wọn lọ tẹ́ ẹ rí iwájú ló dúró lọ́kọ́ kékeré lòun gbà yẹn owó wọn years lọ kí ọ̀rọ̀ tó sọ ni wọ́n máa ń wá fún ẹ̀pọ̀ fún bí ẹ̀pọ̀ kó wá tó bá fún ah! à padà ẹ̀dá ah! ẹ̀ padà mùsùlùmí. so ìtẹ́pẹ̀ ní àlè ọmọ òní lùzúmù tọ́àtìlá wa tọ́àtì rasul so ọ́ dùn ní mẹ́ ìtẹ̀lẹ́tọ̀ náà àti tànẹ́bì tọ́rọ tí ó ní ọ̀nípò mẹ́ anẹ́bà Muhammad ẹnìkan ti lọ bá kan rí ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tó lọ bá wọn pẹ̀lú Sufyan bin Abbas tó lọ bá ní Muhammad ọbí ní ó ní mọ̀kọ̀ òjíṣẹ́ náà ọba kúlí fi ni o ìdí o ní ìnídìí àlàyé púpọ̀ lórí ẹ̀ kọ́ọ̀kan sọ nǹkan fún mi nípa ìsìláàmù yìí làákàlù ánú àhàdà tí ẹ pé yóò mi pé kò tí ẹ̀ ní wù mí ìsìn ní bùkátà láti fún ẹ bẹ́ẹ̀ lọ́yà lórí mọ́ gọ́yọ̀ lẹ́yìn wà nábì fọ́kọ́ọ́l anábìwá ni kúrì sọ pé ámántù bìlá wọ́n ní mo gbọ́ lọ́wọ́ gbọ́ sọ́kọ́ wáyé tí ẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ èyí ò wù lẹ́nu yóò lè kéde yìí yóò sì gbó lọ́kàn sọ́kọ́ ẹ̀ máa ń bọ́ ni tó mọ̀ sí sẹ́kì kọ́ ní ètò kọ́ wà lórí ẹ̀ ìsì kọ́mọ̀ yìí òun ni ó jẹ́ kí mọ́nì kó sì kẹ́lẹ̀ kó sì sẹ́kù sí ọlá kùn àmọ́tò bí lọ́à sọ pé mo ní lórí gbogbo wọn gbọ́ pẹ̀lú àwọn ṣe tó mọ̀ sàkè kó wá dúró rí ẹ̀ gbogbo tí máa ń léyàn fún ìdíkọ́ náà ọba tó bá tẹ̀lẹ̀ sí ọmọ kú mo dẹ̀ sọ pé eré fìdí kan ní máa ń léyàn fún ìdíkọ́ náà ọba kọ́nà bí iṣẹ́ tí a bá wà èyí lè fèsì wàhálà tó lè léyàn fún ìdíkọ́ náà anabi ni fastaki thumma taki lẹ́yìn muslim gba hadith yìí wá ọlọ́run bá sọ́nà alùpùpù hànkẹ́rì nínú sọ́ọ̀tù hù àyà 112 gbàtọ́nà ọba rẹ̀ sọ́npa ọba kárẹ̀ òfin istiqama kò sẹ́ni tí ò ní bùkátà sí àní muhammad náà wàláyì ọlọ́gbọ́n náà mọ́ra rẹ̀ ọlọ́run ní fàstákìm kàmọ́ òmìnirit wà máa ń tábà máàkì wàlá tẹ́tùbọ̀rù ìnáwó bí máa tẹ́ àmàlú na bàbíyàn ọlọ́run fàstákìm ọlọ́run wà nẹ́bí dúró dédé kàmọ́ òmìnirit gẹ́gbà ti tọ́ látẹ́ iṣẹ́ ní ọ̀sẹ̀ òní dúró lórí ẹ̀ dúró ti ṣe lórí ẹ̀ wọ́n kọ́ mẹ́ gbogbo wàhálà tí mo ń tẹ̀lẹ̀ tó bẹ̀ dé ní ọlọ́mà tẹ̀lẹ̀ sí ọ àdébùn ọkùnrin tàlọ́nà bàbá wí anẹ́bà Muhammad so àní ọdún lórí ẹ̀ wọ́n mọ̀ ń mark kọ́ ọ ti sọ fáwọn tó tẹ̀lé ọ náà àwọn tó lọ́wọ́ bọ́ ṣe sí sọ fáwọn náà kájú wọn gbẹ́wọ̀n bá rí inna madina ta'amaluna gbogbo tẹ́ ti pátá ọlọ́run bá ń rí gbogbo tó tẹ̀lẹ̀ tí ọlọ́run bá rí àmọ́ tí náà á wò sọ yá máa ní ìdúró tẹ̀sìn lórí ẹ̀sìn wa bí ẹ bá dúró tẹ̀sìn lórí ẹ̀sìn yẹn ó ní èrè nú ọ ó ní èrè nú ọ èrè ta ló nínú àwọn àmọ́tò rẹ lòmíì ẹgbẹ́ tẹ́lá ló bẹ̀rẹ̀ máa ń lọ ìjọ káàkiri tí mọ̀jọ tí mọ̀jọ tí mọ̀jọ ẹni tó mọ̀jọ ìwé ara tó lè rí dé bẹ́ẹ̀ ó ní ìjọ kíkù ẹnu àwọn ọjọ́ tó bá pọ̀ jù láyé láwùjọ yìí pé àwọn fún ẹ náà kàlí bẹ́ẹ̀ ẹwà ara ní ìrètí èrè tá a lè bọ́lọ̀ bá pọ̀ta yí mọ́dé yóò kàn kọ́ ọ̀dì sí súnà nẹ́bí òde ọmọ ìlàrí gbogbo kan bá ní àwọn táyẹ bá ti lẹ́bàá rọ́bẹ́ntì èèyàn ó máa fi sàpò bí ìfún yàn wọ́n náà tó lọ ikú náà ah òbí ìwọ̀n ní jèrè rẹ̀ ọkùn wò jèrè lágbájá tó lè lágbájá tí wọ́n jèrè ó nìkan náà bẹ́ẹ̀ ládùúgbò yìí tí wọ́n jèrè àbí èyí tọ́lọ̀ ní ọ nínú wọ́n pọ̀ ẹ̀ẹ̀rí bẹ̀ ni ó yẹ wọn lóyún wọn fún nìkan lè jẹ́ra wí bọ̀dá kí nínú ọgbọ́n àrí yìí èyí tí na ti ayé náà kọ́ èyí tí ààrẹ ẹ̀fẹ́ àǹkó lè yíò àwọn tí ó jèrè pọ̀ ṣé gbogbo ẹni tí ò sí wòye yíò wọ́n ni dẹ́rù wọ́n tún láti ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ ara wọn lé náà lójú òfin lárí ọmọ tí yínlá lárí àkọ́bí yínlá lárí afábàkọ́bí yí mọ́tò ní ilẹ̀ dídò ní ọmọ yínlá rí kò rí ti ẹ̀rí tí yóò rí wọ́n máa ń wò wọ́n tọ́wọ́ tuntun náà wọ́kọ́ ọ̀rọ̀ pàjù kẹ́wàá kẹ́wàá tó tán sí ọ̀pá àwọn ṣe ní ìjọ lórí ìgbọ́dọ̀ pápá tó wọ́n ń gbé tán kò tẹ́ wọ́n pápá wọn bá tọ́pà sí ìyá àwọn ènìyàn bá tún wẹ̀ rí wọ́n kápá àwọn tó tẹ̀ lọ́rùn àwọn àwọn ìrìnàjò lẹ́yìn tí wọ́n ṣe tún ní ọjọ́ ìjọba àdúgbò wọn pọ̀ à ń kó lọ́wọ́ nàìjíríà nísìnyí ẹjọ́ ń dìrò káàkiri náà ni sòmọ́jì nwa fi yún dẹ́rù bọ̀ ìdí àwọn olóòótọ́ ṣe ìlú sọ́mọ̀ o pẹ̀lẹ́gbàjá àwọn mi ò jẹ́ lóòótọ́ ìbọ̀dá bí gíńdà kọ́ àárín mo wà bí ìbá tí lókè pàwátá mo wà láàrin yìí yóò lọ sí jùlé alhamdulillah wọ́n náà mẹ́wọ́ ayò bá mẹ́rin nìkan fò ti dẹ́rù bọ́ àṣẹ ìtọ́n yẹ ìdókùn lè papọ̀ ọlọ́wọ́ bá ní ọ̀sùn ní ọmọ dẹ́rù ọ̀sì ìbáyín kò tán àwọn ẹlẹ́ àtọ́ fún wọn tó jíyà kámẹ́rà àwọn tó jíyà ẹ́ ẹ̀rẹ́ agbọmọ́ tó rú ac kílókù tẹ́wọ́ ilé tí yàrá ti ń dẹ́rù bọ̀ tó bá ti mẹ́rẹ́ àti mọ́kànlá wájú lẹ́yìn pẹ̀lú mọ́tò kọ́sẹ̀ kọjọ́ ní ẹjá lọ títì wọ́n ti kọjọ́ tàbí ọ̀lájá ẹlẹ́ àlẹ́ nù ẹgbẹ́ òtò wọ̀ tàbí nínú ẹ̀mí wa wà láyé àti ìwọ̀n náà lọ́kọ́ ìgbọ́n tó pọ́pọ́lọ́ ṣe ẹgbẹ́ padà ní na lọ́gbà ẹni wọ́n a gbogbo lówó ó dá nílẹ̀ nìkan tó nùmọ̀ lẹ́nu wọn lábá àtọ́tọ́ lójú náà lẹ́kọ̀ọ́ náà lábú mọ́tò inú wọn ń ní kíní ọ̀dà náà jẹ́ ní kíní sì wọ́n fẹ́ gbà wọlé fún ọ ìgbọ́nà wàá wo ṣìtánì wàá ní jíkọ́ àwọn tẹ́wọ̀n ò ṣe súnà sáwọn nàìjíríà so súnà táwọn ṣe kókó yàtọ̀ ẹlòmí ò fẹ́ ẹ̀hà obìnrin mi tẹ́bá ní ẹ̀hà ìdíkọ̀ orí lọ́nu tọkọ̀ bá kún kọ́ bóòlẹ̀ ń ṣe mọ́ ń ṣe báyìí àwọn ọmọ akọ́ fún bàbí mẹ́rin tó rẹ̀ kún kọ́ tí wọ́n mọ̀ wà láwọn ìgbẹ́ tọkọ̀ bá kún kọ́ wà náà ìṣẹ́jú ìdálẹ̀ ẹ̀rọ ìrọ̀lọ́wọ́ ayé wọ́n mọ̀ ọ̀rọ̀ ìdí bá gbọ́ ọ̀rọ̀ gbọ́ ọ̀hìn ẹ̀yà ń lọ́dá fún mi ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni ẹnu ra yìí ọkọ̀ mọ́ fún kọ́ ta ló sọ wọ́n mi ní kọ́ fún àbọ̀ ọ̀rẹ́ tí ìyàwó rẹ̀ kú sí ọ̀rọ̀ ọ̀pọ̀ tábílì mi lóúnjẹ ní ayé iṣẹ́ ti ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ ìṣẹlẹ̀ mọ́wọ̀ títí gba pẹ́sán ọgbà pẹ́sán hádàwà ṣètọ́nù àṣetọ́nù ẹ̀dùkún tọ́tọ̀ wọ́rùkún bilfàṣà ṣètọ́nù yóò máa dé wọ́n ti báyìí lẹ́gbàá tó wọ́n ti dé wọ́n ti báyìí kí lọ́tẹ̀ tẹ̀lé yàmọ́rùkún bilfàṣà yóò apàyí láti ó ti rí chance yóò kọ̀ pàyàrà lẹ́kẹ̀ẹ́ sí bí ò dáa ni yóò tọ́ láti ẹ̀kọ́ nígbà tó ń tọ́lọ́ ọba má bojú abojú ọ́tọ́sì kẹ́rí bíbi tí mo ń gba àmì lọ́wọ́ ìṣúná ẹgbẹ́ máa ń dẹ́rù báyìí ẹnìkan ó jẹ́ ó ti jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ó tún bá fẹ́ǹsàn wà lákùnralẹ̀ aflot tí ó kú wà láì wọ́n ti máa pẹ́ wọ́n lọ́wọ́ pẹ́ wọ́n lọ́wọ́ rí alájàgẹ́lẹ́gẹ́ alájàgẹ́lẹ́gẹ́ wọ́n ti tẹ̀ báyìí ìgbà tó kúrò ní ìrẹ́jú kò rá aflot kẹ́kọ̀ọ́ ìdákùnrin ọkọ̀ lé ilé family house lẹ́gbẹ́dẹ́ kú kí ni ká wọ́n ṣe ìwọ̀n náà oṣù ní tọ́ọ̀bá ọba bẹ́ẹ̀ sún yẹn lóòtọ́ àwọn akẹ́gùn rẹ̀ nígbà tí fúkẹ́ tẹ́lẹ̀ náà ọmọ àárí ọjà wọ̀n yá náà nígbà tẹ́lẹ̀ ṣe fún náà jíjí lọ́jà ń yá àbúrò kẹkẹrẹ ọjà náà yóò máa ń bọ́ sí bí mo bá rọ lójú wo kírísítẹ́nì ẹ má pa ọ̀rọ̀ ìsẹ̀mí ayé ìgbádùn ayé àdùn ayé ẹ má pa pọ̀wọ́ rẹ̀ sìn kò jọra wọn lọ́pàá ámì rọ̀bí ọlọ́wọ́ tààrà ánìyù ó ní àlìyáì muhammadu bìlà hìsára wọn mọ̀ gbàgbá ó ní àti tàwà yìí ayé tàwà yìí àwọn àtijọ́ ni kò tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ hisabu wa jasa bìlà tó bá dọ̀la kò sí jẹ́mọ́ èrè ló kù ṣùgbọ́n ẹ̀kọ́ ti pé mò ń sin wọn ẹ̀tàn rẹ̀ ọ̀gbọ̀gbọ̀gbọ̀ fún máa fún yí àwọn àbá rẹ̀ sílẹ̀ púpọ̀ mọ́rọ̀ ti wọn mọ́rọ̀ ti wọn ìwọ̀n tọ́ ti kú ni ìwọ̀n tọ́ ti kú ní ìwọ̀n tọ́ ti kú tó àwọn ni àbá iná tí ó ń mẹ́ wàhálà tí wọ́n ṣe ni wàhálà onínú ọdẹ tẹ̀gbà tí wọ́n ń bá tẹ̀gbà àwọn nìkan dáadáa èrè ń bẹ níbi kí ogún dé nínú yóò tẹ̀wọ̀n ọba èrè olóòmẹ́ èrè mẹ́ta ló wà mẹ́ta الله بقى طبعا القرآن الكريم إن الذين قالوا إيه إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا أما توقف ربنا الله الله الكلام يسين آه سبيدي أما إيه سنجارة إيه هذا أما إيه هذا إن الذين قالوا ربنا الله àwọn tí ọmọ ìwọ̀n nìkan lẹ́nu ọ̀tẹ̀lẹ́ àtẹ̀lẹ́ wọn náà tó mọ̀ sàkọ̀ọ̀mù wọ́n sì dúró níbi tí wọ́n sọ fún òkú mẹ́sì wọ́n mọ̀ sàkọ̀ọ̀mù kí ló jáde yàn àlẹ́sẹ̀ kọ́ọ̀mà àmọ́ tí ló sáájú iná lẹ́bí na kọ́ọ̀lù rọ́bùnà alimẹ́n tó tọ́lú ọ̀làmà tẹ̀lé tó mọ̀ sàkọ̀ọ̀mù wọ́n sì dúró rẹ̀ tí wọ́n náà wọn tàtàmẹ́sẹ̀ lù àlẹ́hìn mọ̀láhìkà bí yẹn bá fẹ́ kú gbogbo ẹ̀dá tó fẹ́ kú pátá tatanazzalu alayhi malaika gbogbo alájọ orílẹ̀ yìí náà àtẹ̀ntí òsì kọ́lọ̀ náà tatanazzalu alayhi almalaika àwọn malaika ọmọ asọ kalibai annabi sallallahu alaihi wasallam ó ní man ahaba liqa Allah ahaba Allah àníbi ẹni tí bá ń fẹ́ kóhun pàdé ọlọ́wọ́ bá yóò ti mọ owó ọlọ́kọ́nà pàdé ẹ̀ àìsà ní pé ẹni tí bá ń kó ìwọ̀n pàdé ọlọ́wọ́ bá ń kọ́ àníbi ní ọlọ́wọ́ bá kọ́ ọlọ́wọ́ bá pàdé ọmọ àìsà ní kàdé ọlọ́wọ́ kú tàbí ọlọ́wọ́ kú gbogbo àníbi ní máa ń kọ́ àníbi wọn bí tábìlì ti sàlàyé àyà ilé lẹ́yìn fàtàlẹ́sẹ̀ àmàláìka ó sọ̀kalẹ̀ abáyàn ibi tára mọ̀ ní ọjà tí ó já sí wọ́n àfihàn ìbáyìí kò sẹ́ni kò sẹ́ni tí òun tára wọn já sí tó fayé lẹ̀ àmọ́ gbà yẹn kò ní láǹfààní àti sọ̀rọ̀ mọ́láyé kò ní parafáyé mọ́ tó bá ti rẹ́rìn kò lé padà kò sí dáwọn ìgbà tó lè padà wọ́n mílíọ̀dọ̀ tọ̀wọ̀ lọ́pàá wọn padà wọn ó ti dé deadline òpin ayé no. wọ́n fi hàn kálukú àníbìsọ̀ ọlọ́rọ̀ tó lọ ó ní tó bá ọlọ́mọ àlìjẹ́nà bá ti dára lọ́wọ́ mùsùlùmí tó gúnra ẹgbà lórí ẹ̀sìn rẹ̀ wọ́n fi àwọn ọ̀rọ̀ hàn lálìjẹ́nà rẹ̀ ti lọ bí wọ́n wù ú kọjọ ń dé tí ó mọ́ náà náà wù so yóò kí náà nígbà náà ó pàdé ọlọ́run bá ọlọ́run náà retí rẹ̀ máa bọ̀ ó ní àwọn wọ́n fi àyè wọn hàn nù náà ni wọ́n máa gbójú owó olùfẹ́ lọ́n tiẹ̀ ó kórìíra nu bí ìjọba fẹ́ kú ànábì ní ọlọ́run bá ń sọ̀rọ̀ mẹ́sẹ̀lẹ̀ alẹ́ màláíkà màláíkà ó sọ̀kalẹ̀ fún yàn ó sọ̀kalẹ̀ fún wa sọ̀rọ̀ alla takhafu wala nǹkan méjì tó sọ fún yàn lélẹ́yìí kò sí ẹ̀dáhùn láyé tí ẹ bá jẹ́ mọ́ sí dáadáa méjèèjì yìí iná wà fún yàn láyé àmọ́ tí a máa fẹ́ kú wọ́n gbé kó fún yàn ìbànújẹ́ ni kò sí ẹni tó kì í ni bá a ti wà nísìnyí tí a bá jẹ́ àrùsùn lọ tọ́ o kò sí àrùsùn tọ́ba nígbà bá sọ pé àmọ́ ah, ṣe aláwọ̀ àdìjẹ́ làwọn àwọn tó sún àrùsùn náà báwọn kọ́ fún ọmọ jẹ́ ìgbà bọ̀rọ̀ dáadáa báyìí tani ẹ̀rọ nínú wa pé ìgbà láti pé láti bẹ́ẹ̀ bá rò ó tọ́gbàdì jẹ́ ọ̀nà rò lọ́kún ààrẹ mọ́ èsà àlùsùn náà ìyẹ́ máa ń páyà pé bó ní ìbùdó ní ìpàdà ajá sí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹlá ti ní fámílì tó níyàwó tó ma tí yàrá ti darúgbó jù lọ́wọ́ àti bàbá rẹ̀ ee ọlọ́run bá kú báyìí tó bá ti wá rẹ̀ ẹ̀mí rẹ̀ àwọn tí ń tọ́jú àwọn bùkátà yìí àwọn bùkátà yìí bí kálukú ò ti rí ti ẹ̀gbọ́ yìí wọ́n ara ìtẹ̀mí yìí ń bẹ láyé gan-an mo ní kán sánú mi kí n bá wọn fún wọn sánú mi kí máa fún wọn sánú mi lọ́nà ẹ̀ ọmọ yìí tálù kí ní kí ẹ̀yìn èyí ni fọ́dọ̀ olówó máa ní náà ti kó wọn kókókó náà ti kó wa ó kó tọmọ tọmọ ọmọ tọmọ ọmọ tọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ó ti kó ìpínlẹ̀ bẹ́ẹ̀ dógbọ́n lè ti kó bí máa fẹ́ fayé lẹ̀ àwọn kan méjìlá mọ̀lẹ́ka wa sọ fún yàn fún ta ni alẹ́dínà àmọ̀ tún mọ̀ sàkọ̀ọ̀m wọ́n dó lérí ẹ̀ tọ́nà tó ní kẹ́ gbọ́lọ́ wọn rẹ̀ alátàkààbù sọ́ọ́rí ibi tó ń lọ mọ́kọ̀ bẹ̀rù náà ń dà ibi tó ń lọ rí ọmọ àlìjẹ́nà ni ọ́ yìí ti lọ́nà wà látàkàdánù táwọn àwọn fámìlì rẹ̀ tó ń gbọ́ mọ́wọ́ rí àwọn tó bọ̀ tọ́jú wọn rí wó fi hàn inú adùn èèrè ìsìnkọ́ mọ́nu ṣe gbogbo ní àtàwọn ọ̀pàdà jèrè ẹ̀ bákan náà kò tọ́ síbẹ̀ wọ̀bùsírù bìlìjánà wọ́n ni wọ́bùsírù bìlìjánà mọ́ ọdún yóò fúnra yìí ọmọ àjẹ́nà ni ọ́ àwọn bá ha àwọn mọ̀lẹ́kà bá ha lè jẹ́nà yọ́nà ọgbẹ̀ àjẹ́nà nù alẹ́kì kún tuntun àdúrù àjẹ́nà ta bá yín sàdé òun pé ilẹ̀ bá dúró ní lẹ́yìn sí orí àpá ọkùnrin àjẹ́nà tó aya yìí wà ní sọ́tù fúsùlát aya tàti sọ́tù fúsùlát aya tàti ọlọ́tún sọ tó jọ bẹ́ẹ̀ nínú sọ́tù làkọ́ aya tàti sí fourteen sọ́tù làkọ́ aya tàti and fourteen inna lẹ́bínà kọ́ọ̀rù rọ́bùnà lọ́wọ́ sùmọ̀sàkọ́ọ̀rù fọlá kọ́ọ̀kùnà àlẹ́yìn wọ́n làhùn yàgbọ́n náà ulẹ̀ ìta àkàbùn jẹ́ náà خالدين فيها جزاء بما كانوا يعملون èrè ń tẹ́ èrè tẹ́lẹ̀ tí la fún yín èrè tẹ́lẹ̀ tí la fún yín ọlọ́run mọ́sàdíká ní tí kọmọ láyé o nítorí lè yìí ẹjá mọ́ ronú ọjọ́ yìí ọjọ́ kan náà rẹ̀ kẹ́ni ìkùnlẹ̀ gbàyánlẹ̀ wàláì ìrìn ìgbàyànlẹ̀ tẹ́nì kan ò sí lé ní gbọ́wọ́rì ipò lálẹ́ jẹ́nà àwọn ṣúgbọ́n máa ń tara wọn ni àní Muhammad nìkan ẹni tó bá yọ̀ dá fún pé kó hálì jẹ́nà fún yóò ha fún kúlé kúlé kúlé kúlé mẹ́tàlá ìgbẹ́ kú àníbi wa pe àwọn fámìlì rẹ̀ tó gbọ́ tiẹ̀ wá pè wọ́n tọ́wọ́ àwọn fámìlì tó gbọ́ tiẹ̀ wá àwọn abúlé àbí ò gbọ́ tiẹ̀ Àbújá lè gbọ́ tiẹ̀ ó wá pe àwọn àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàbúrò bàbá rẹ̀ tí wọ́n gbọ́ tiẹ̀ àwọn ń kú rẹ̀ kọ́ ó ti kọmọ rẹ̀ náà tó fẹ́ kú láyé jọ náà bàbá fẹ́ kú ó ní yá rọ̀tún al ó ní mọ̀kò wọ́n kú mi tí jẹ́ abbas la agni anka min Allah shay'a ẹ mójú tó ń tọ́nà ní wa ti láyé o bẹ́ẹ̀ ti mójú tó bá ti mo kó láti wọn láyé ni mójú tó bá kó láyé o tó tó bá dàrí kìí àmà ipá ìlé sí kankan fún yín kò sí ìrànlọ́pàá tí mo lè ṣe fún yín kò sí ìrànlọ́ pé tọ̀ ọya mọ́ wá ní ọ̀tọ́ ìtìkà pé tọ̀ àwọn èèyàn mi rẹ̀ ìní àníbi ní gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ bá pàtókè mọ̀lẹ́bí kan lè pàrọ̀ ẹtí fẹ̀rẹ̀ wá wọ́n fi ẹ̀ nígbà tí wọ́n wọ́n tẹ̀lé ara wọ́n tẹ̀lé ìrọ̀lá wọ́n wọ́n ya Sofiya amati Muhammad àríkùn ọba àbúrò àbá rẹ̀ tó tún jóbìnrin tó yẹ Sofiya tó nàgbà tiẹ̀ ẹtí tó mẹ́sì láyé o la agina an kumina láyé ṣẹ́yà ya Fatima binta Muhammad Fatima náà ní Sàmúlì Rashid ní Mary gbogbo mẹ́rin àti ìláyé lọ́nà inú dúkìá ti bá ní tó bá dárí kìámà ilé ìjọba fún ọ kí n lágbà fẹ́lẹ́ rọ ẹnìkún wáyé àkúyà yóò ti mú gbó tán ó ti mú gbó bó ti mú pàyá ni máa fi ẹ́ sí mú mi ọ̀fẹ́ àwọ bóòlẹ̀ ìrìnà ṣe ti bá ìtọ̀ náà olóòwò òfin tí ó bí ásà táàbá wà lè jẹ́ nìkan fún afẹ́rẹ́ àwọn ti ẹlọ́rẹ̀ ayé di ẹnu ọ̀rọ̀ wọn ti súnfí ẹ̀rí èsì rẹ̀ dájú aláyé sí ilé ìrètò rírí tẹ́bí súnfí tẹ́ bá ti bọ́ lọ sí tẹ́ ọ̀rọ̀ ní jẹ́yàn mọ́ ayé tá ń gbé ọ̀rọ̀ nínú bá ti ẹ̀rọ mọ́ sọ́kọ́ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ọmọ máa ẹ̀rọ mọ́ máa ní sí ọ̀rọ̀ ti ẹ̀sìn mú bọ́ọ̀lọ́ ti sí ọ̀rọ̀ ti ẹ̀sìn mú bọ́ọ̀lọ́ ti jẹ́ ọ̀rọ̀ ti ẹ̀bà lọ fẹ́ sí tẹ́bá ní ti tẹ́ni ẹ̀rọ ti tẹ́ni ẹ̀ náà nù wọ́n ní ẹ̀rìndìrì náà jọ ń dú èyí ẹlẹ́mí owó sọ àwọn mòrí bí owó sọ àbábádá ni ṣe ìtàn àfi sí sábádá wọ́n sí wọ́n bá bẹ̀rẹ̀ sọ àbábádá agbára ọ̀gẹ́ ó gbọ́nà ìrọ̀lù ẹ̀dàkùn ẹjá ní sùúrù ẹjá ní sùúrù ẹjá dúkọ́ lọ́wọ́ bá ọ èyí ta wà ilọ́nà ọ wàláì làbí kíyàn gbé kíká kíyàn gbé dẹ̀lílù nákílì kápílẹ̀ náà káàbọ̀ tí dẹ̀lílù ápìlì ẹjá fẹ̀rí káfẹ̀rí síra kámẹ̀sí lọ́mọ ẹ̀rí síra kágbóṣù lákàyè náà alẹ́ mi ní mo fẹ́ máa tẹ̀ríta nẹ́bí èrí tà tọ́lọ́ pẹ́tán ẹwà ni mo tẹ̀ríta nẹ́bí tọ́lọ́ ẹni mo ti sọnù tó pé ń tẹ̀ríta nẹ́bí tó sì dá mi nípa nẹ́bí ló sọ ẹ ti a ti ní ẹbí àwọn àfáà yìí náà nẹ́bí ló sọ lóòótọ́ ìmọ̀ kéjì dandan mo á mú lọ́rùn bàdé ti dandan mọ́ afa ìmọ̀ mi ilé ìbò fúnra mọ́lẹ̀ fúnra mi ní kápá ọmọ sọ̀rọ̀ afa ìmọ̀ ti dandan síbẹ̀síbẹ̀ náà ní bàbá fúnkú sí bàbá alẹ́ eléyìí tó lọ́tọ̀ kẹ́ẹ̀fì ní pé alhamdulillah ojú ọ̀nà mú wa ẹgbẹ́lérí ọ̀rọ̀ àwọn tó ti kọjá lọ àwọn sọ̀rọ̀ wàhálà tí wọ́n rí wàláhì ara wọn tí wọ́n rí wà pẹ̀rẹ̀ lónìí láyé tàwà yìí lórí sàrà lẹ́ta pé sẹ́rí bí tí islam ń lọ hmm. ọlọ́kùn mú adó gbogbo ìtàdé pátápátápátápátá yìí kèdéjì ẹni o àti ìríwà aláwà láì àtẹ́ntí ń sọ àtàtà ń sọ yìí náà ni o èyí tí ìríwà aláà ni o ìgbà tí wọ́n lábá dé ìdí tó kún ní àà ah, masha Allah ìyá àtúmọ̀ ẹ̀ pé àhá àwọn ilé ìtúbà gbá fún lọ́yẹ́ aláti fi àwa kalẹ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ sí lọ́ba yìí wallahi àmọ́ tí ìṣẹ̀ṣẹ̀ sáà nàìjíríà lọ́la ọ̀ wallahi làbí àwọn ìlú kan wà lónìí báyìí ẹ̀yìn ló ti máa rí ọwọ́ pé ó kúrò lágbọ́n fẹ́ di mùsùlùmí wọ́n ṣe sọ wọn ná láàyè bọ́ọ̀rù gbọ́n wọn lọ́wọ́ àwọn ọmọ ṣe ìgbọ́n òṣèlú ẹgbẹ́ bá wọn ọmọ ṣe o tí wọ́n kẹta di mùsùlùmí lásán àwọn kan ṣe ìṣọ́hí statistic wọ́n pé the way day Islam bó ṣe ń grow ní àgbáyé ó fàásì lọ́mọ́ ìtàrí púpọ̀ ju Christianity lọ àwọn tí wọ́n sọ yìí fún ẹsẹ̀ mùsùlùmí o àwọn tó sọ yìí wọ́n ṣe mùsùlùmí bbc wọ́n ti sọ ìròyìn amẹ́ríkà lọ́kọ̀ àbúrò rẹ̀ gbé eh britain tọ́ àgbẹ̀rẹ̀ àwọn ìpínlẹ̀ níwà rí gbọ́rọ̀ ti sọ wọ́n ní gomus islam bó ṣe ń fast wọ́n gbé pàṣẹ tó jẹ wá pé dúró bó ṣe ń gbòòrò ó ti fast ju ẹgbẹ́ta yìí òun ni wàhálà táwọn èèyàn ń fẹ́ kí táwọn èèyàn ń fi kàn mùsùlùmí láwùjọ lónìí kí ẹ̀ nídi mùsùlùmí sẹ́ lẹ́yìn àwọn ti gbin àwọn láti gbin àwọn gbìyànjú kan tọ́lọ̀wọ̀ ní ó ti jẹ́ tọ́lọ̀wọ̀ àwọn afáàtún sára bí àwọn afáàtún sára kó rírà àwọn náà ló sára bí tó padà wá ya kí ẹ mọ̀ pé ẹ̀rí táwọn eléyìí ni àwọn ní kọ̀ǹtù gbogbo ìjọba ayé gaddafi àwọn ilẹ̀ òkúpa kíkà àlú rẹ̀ àwọn àlú ń àwọn amẹ́ríkà náà ni wọ́n pa àwọn pa àwọn wọn wọ́n pa Islam Islam ni gadagbọ́ àwọn òfin orí ibi tó wọ́n fi wọ́n lọ gbé kalẹ̀ ní nàìjíríà ní ti yìí wàhálà dé o wọ́n á dùn gbọ́n ọba bá tún gbọ́n lè ya ẹmọ mọ́ wọn kọ́ peter jamin tó tún bá tún lọ́yẹ́ nù wọ́n yára gbogbo ẹgbẹ́ fáwọn ọgbẹ́ ẹmọ wọn ẹgbẹ́ bá ti fáwọn ọgbẹ́ ẹmú ẹsún àwọn bá ti fi gbọ́n lè ẹmú ẹsún kí láti jọ náà náà kí láti àgbọ̀rọ̀ ó ti ẹ̀rí ẹ̀rí tàbí fúnra nù subhanallah ah mo ti ṣe lọ́la so a láti tupi ara wa ṣùgbọ́n pé àwọn challenge tó kékeré táwọn ń rí yìí yìí yìí lè wọ́n torí ẹ̀ ti súnà lẹ̀ àwọn challenge kẹ ẹ àríyànjú àti lọ́lọ́ ẹ̀rọ nkéni ẹ bá kú kọ́ ìkan kí n máa gbé bílé bá wọ́n kọ́ àbátẹ́fọ̀ lé gbélé wa rí àbílẹ̀ olè wọ́n kí ìgbésẹ̀ wọ́n wọ́n náà ń sẹ́lẹ̀ náà ọ̀tọ̀ èyí tá a sọ ọ̀rẹ́ púpọ̀. so a ní láti pìpì ara wa ìyá sì rí àwọn ìlú ọkọ̀ mi jẹ́ ní àǹkí ni láti gbogbo lọ. mo ti bá pìpì ara yẹn tí wà lálábá tí wà lálábá dé wà láyẹ̀ ó ní bọ́dà kan tí mo ń ṣe hàràhàrà yìí. kò ní ọ̀rẹ́ òun lè kú oṣù fún àwọn ní ìdájú àwọn ọmọdé bá àwọn ọlọ́pàá ní àwọn ọlọ́pàá wọn gbáyìí mo ní ọwọ́ ẹ̀ ń travel bí mà létí àbúrò lòun lọ ó dé ibi bọ́dà báyìí dé wọn ní kọ́kọ́ fáwọn ẹ̀mẹ́ èròǹkà ní kọ́kọ́ fáwọn ó bọ́ ó fáwọn mọ̀ wọ́n ní kí ló fáwọn mọ̀ ó ní dọ̀ òwúrọ̀ ni wọ́n ti yọ̀ mọ́jú ọlẹ́ni lùzúmù tó àti Allah hádà al-istiqama ṣúlò ní tàbá wà ẹgbẹ́ ní al-yaqin alọ́lá ká mọ àràtọ́nà bá máa ń dá àràtọ́nà máa ń dá ni pé in tó bá ti kọ fún ọ mọ̀lọ́mọ̀ dájú o in tó ti kọ fún ọ ibi tó lọ́ti lọ́dẹ̀ àwọn tó ti lọ́rùn ní láyé ààrẹ kò ní torí pọ́ǹsẹ̀ súnà kọ́lọ̀ nínú mọ́ àwọn tó máa bá tó ti ẹ̀kọ́ fún ọ tí ò ti ẹ̀gbọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ láéláé kò lè torí pọ̀ sí sínú ọ̀pá fọ́ ọ àwọn ilé ìlọ́gbẹ̀ síwájú lẹ́dẹ̀ fún àwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kẹrùn fún wájú gbọ́nà àwọn ẹ̀rẹ́ máa fi hàn ráyé àtàlá àwọn tó padà máa bí ọ̀rọ̀ là àmẹ́rẹ̀ lórí òru onú gbóǹkan lè ti dáyé gbé ṣòwò náà èyí ẹmọ́gẹ́kùnrin wọn kúrú ó ti àwọn tó ń sanwó na mi náà látọ̀jú ẹni tìǹda máa kú láyé ńkọ́ òkè sùn fínísì náà nù àbọ̀ òkègbè àbá kan àbúrò àbá kan pólépólé ó lè kọ̀ntínù ní ó ní àwa láyé ìdí yàrá máa ń ṣe àdáwà máa ń ṣe ordinary oúnjẹ lè fún ọ ó táwọn náà jẹ ọmọ ẹ̀ tí ń lè wé cooperative ní ẹnìkan ó rẹ̀ nìkan lọ́wọ́ láti kó lọ skul ẹni wá gbẹ́sìn yìí obìnrin ni gbà tó gbẹ́sìn yìí ó wá fi ọkọ rẹ̀ tẹ́sìn ọkọ òtọ́nà ó tọkọ rẹ̀ tẹ́sìn ọkọ òtọ́nà ayé olóhùn fẹ́ mọ́ hàlàlà olóhùn fẹ́ mọ́ eléyìí ṣe tànú síra o ìtẹ́sí mo lè mú ọdún bẹ́ẹ̀ ni o láyé yìí náà ni lútara yìí náà ni o ọlọ́wọ̀ fẹ́ràn ẹni tó wá jẹ́ bí brọ́dẹ̀ ẹniyẹn onísọ́sọ̀ ìlànà ṣíṣàn ó náà ìsọ́pù ó ìsọ́pù ẹ̀ kò tán olóhùn rọrọ ó sàtúpadà parí ẹnu parí ó ti padà parí ẹ̀kọ́ rẹ̀ àtọ́wọ̀n ọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ bá lóhun òsì èrí òsì bàbá kọ́kọ́ ni bá a sì kọ́kọ́ ni náà ọmọ iye àwọn ọmọ olówó tún orílẹ̀ èdè parí wọn pọ̀ ń gbòòrò ìyàwó ìyàwó ń bá ti bá ẹ̀yìn ọmọ bá kìí fi àwọn ọmọ mi òjé kí ó tẹ̀lé àwọn òbí wọn lọ́wọ́ ọmọ ìyàwó ìyàwó yẹn àwọn òbí wọn kàwé já ọ̀pọ̀lọpọ̀ ìlàwó bá gbá mo èyí kà já yóò máa sunkún àwọn máa sunkún wọn kàwé wọ́n lọ́wọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà òun wọlé tọ́jọ wọn torí pé wọn náà kọ́lẹ̀ pé àwọn eléyìí ní kàwé kọ́dà bọ́dà bí Dangote bá bí ọ ní kàwé tí sọ ọmọ yìí ò ní kàwé kí ṣe ewé ní oúnjẹ ewé o wọn wọn ò kàwé láyé rí àbẹ̀fọ́ ni táwọn wọ́n lómi náà pé ọmọ yìí mo fẹ́ ọmọ yìí wà láì tí wọ́n mọ́ rí lókè wọn àmì àwọn tó yẹ pé wọ́n ti mẹ́sìn lónìí tó pé nítorí lọ gba pálí tó mẹ́sìn mẹ́sìn ìfọ̀sẹ̀ tí lápá ìráyè wọ́n ti mẹ́sìn ká ní ọ̀ràn ọ́ ee ma kọ́ ọmọ bàbá mi ti kọ́ fún mi kí ni kọ́ kọ́ ní kíni yàrá pé lóòótọ́ ọmọ òwe àmọ́ ọmọ òwe ti jáde wà láì wọ́n ti kiri bọ̀ wọ́n ti rẹ́ni náà wọn. a sì lówó tó kẹ́kọ̀ọ́ òun ó di ìdíje ẹ̀ tẹ́lẹ̀ lọ jọ̀mọ́ ṣàwọn lè rọrùn sí pípí ara rẹ níbi àwọn fìtínà kéékèèké tí lẹ́yìn ìpanu fìtínà panu fìtínà panu làwọn lẹ́yìn kódà àmọ́tíṣẹ̀lẹ̀ àwùjọ tá bá lọ yìí láwùjọ tó àwọn ọ̀tá àwọn náà pàṣẹ fún àwọn olórí wa ẹ̀yà ìgbà báyìí ilé máa ti ilé máa ti tẹ́lẹ̀ káwọn o ọ̀yà àwọn bá ti ní ìsòkòtò lọ kíláàsì kíláàsì jọ náà ìjírá ìparí nù ọ̀ ní takú sí nàìjíríà a sàrà àwọn ìlú kan táwọn ní ẹmọ àbọ̀wá ẹmọ alọ́bẹ̀ bọ́lọ̀ ti tọ́ sí ìyá dìde nù tí wọ́n wá lọ kó gbogbo àmọ̀ tí wọ́n bá lọ kó gbọ́mù takú àrùjọ kẹta ìsìlámù fẹ́ gbàyẹ̀nù àwọn onímọ̀ pé ṣẹ́ ìsára fáwọn mùsùlùmí yìí òun ní ó padà jẹ́ kí islam ó ti rí tó ń sáfù gbẹgbẹ́ òun ní ó padà jẹ́ kí islam ó àgbáyé tẹ́lẹ̀ padà wọ́n padà gbogbo kan wọ́n ti rí àwọn mùsùlùmí tójú kan wọ́n ní gbogbo àwọn mùsùlùmí ti lọ fojú kan ní mẹ́ka wọ́n lé wọn lọ fún mẹ́dínà àwọn mílẹ̀ wọn lú wọ́n lé wọn fún mẹ́dínà ti níjọ fásitì mọ́ká la ilaha illallah ojú ti àwọn àbújáàlì wọ́n tán tánàbí tán ọ̀dẹ́ báyìí la ilaha illallah gbogbo egun mẹ́rin tó wọ mọ́ká làwọn ẹ̀ ti ya wọlé fún ọ̀yẹ̀ pẹ́tẹ̀ láàrin atm so trend down fún mùsùlùmí ẹlẹ́mọ́ pa mùsùlùmí bọ̀tẹ́ ẹlẹ́pàtì náà ìsìlámù lágbára sí ni wọ́n padà lé mùsùlùmí jọ wọ́n padà lé mùsùlùmí jọ tó kàn ní mọ́ta ọba ọ̀dọ́ tó fi inú mọ́ta lẹ́ni ìfẹ́fẹ́ rú nínú ogun fún inú ogun fún lẹ́kẹ̀ẹ́kọ̀ ọba padà fún náà ni ọjọ́ àlìjẹ́nà bí òjì púpọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fìtẹ́ kékèké fìtẹ́ kékèké ìlú òmò tí ẹgbẹ́ra kò sí sínú mọ́ ilé ìkò tó sínú mọ́ kí ló dé àwọn ìpanu fi sílẹ̀ ìpanu ní lẹ́gbà tí wọ́n fún wọn lẹ́sìn ìbára kan wọ́n sínú lọ́wọ́ báyìí wàláyì wọ́n bẹ̀rẹ̀ wọn yìí wàlá wọn ti dókòó ìsìlámù làwọn ṣe wọ́n ti dàbẹ̀ tó sùn wọn la wọ́n yìí tó sùn wọn ná àjọ ńlá yìí lọ́wọ́ yìí náà ni bọ̀ọ̀kan afẹ́tù náà fáwọn but mọ́tò fún òní bá dé bẹ́ẹ̀ alẹ́bí ìgbà ìyẹn láti máa prepare so tí gbogbo máa tẹ̀lẹ̀ náà ọkọ̀ nàìjíríà náà ni ìjìlá dénú ìyá rẹ̀ bá bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ yá ẹni ẹ̀ka lọ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá ẹni ẹ̀ka lọ ní mo sì lọ fi wọ́n rẹ̀ ìjìlá ọmọ lọ ìlà kìíyà ní sáà tó fi jọ́ àlẹ́sà mà ní wà sẹ́lò mi ò mọ yí tó mọ gbọ́ àti lẹ́nu àìgbàmílẹ̀ alẹ́nu wọn àsápò ní mọ́lá àsálọ bọ́dà kan abámi jó ní oníwọ́n ní káwọn sápò ní ọgbọ́n sápò ní ẹjọ́ nílẹ́gbọ́ ẹjọ́ nílé ní ọlẹ́jọ́ nílé ní bàbá àjọ nílé ní o ẹ̀yìn lẹ́ni lé bàbá inú kọ́ ní tó àjọ nílé o bó ti ọpẹ jọ nílé ní ẹbá ti nílé ní ẹlẹ́rà bó mi náà àkíyè mi ṣe káàdé àwọn mi lé òdúgbò àwọn náà ti kí ní ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ ẹjẹ́ yóò hàrí náà kí náà fún ẹnìkan lóyún ìyẹn lọ́wọ́ ó bá nìkan ó bá nìkan lóyún ìbí yàtọ̀ àtọ̀rẹ́ ti ọmọ yàtọ̀ ìdá bá fún lóyún ó bá fún yàtọ̀ ẹgbẹ́ fún lọ ṣe ìta fún lọ ẹjọ́ gbó ti lé ní mọ́kò lọ ó bá yọ̀kan sí ọ ẹ̀yìn níta sá fún lẹ so tíẹ́tì yẹn àwọn eléyìí tìtì náà panu ni tó bá náwọn olè ọkùnrin ọlọ́ kú wọ́n bá ti sùn tán náà wọlé sùn abiola ọba balẹ̀ kí adúró تعليق استقامة وعلى لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك عنوان بيه One, two, three, four, five, six, seven, eight, nígbà yìí wọ́n seven over ni eight nine ten. ìpanu oye ìpanu ok fìtínà wọ́n ní pé ìpanu ní ń sọ àbí panu ìpanu tí ẹ̀ ń jáde máa ń fi gúgúrú panu kéèyàn fi gúgúrú panu kìí ṣe ìpanu o kẹ́ jẹ gúgúrú gúgúrú ó jẹ gúgúrú ni gúgúrú èso ń jẹ ìpanu ní ìyàló máa wà jòjú ìyàwó ọkọ̀ tó jẹ ìpanu tó àwọn fìtínà yìí bí gúgúrú ṣe jẹ́ panu tí ẹ sáàmù láti ẹsẹ̀ àti ẹsẹ̀ yẹn àwọn ọba fìtínà ìyá ni sòyẹ́ gbọ́ wọn fìtínà àkàlẹ̀ ni so kìí ṣe ìparun ìpanu so a ní ìkéde ẹ̀dá fọlọ́ nípa eh, àwọn olùkọ́ náà ẹ̀dá fọlọ́ so wọ́n pé àwọn èèyàn kò àwọn àfẹ́yà ah, sáwọn kìíní mọ́ dáadáa so àmọ́ bá kúkú sí rí àmọ́ aláwọn mẹ́ta kan fẹ́ wọ primary school àmì ìkan fẹ́ wọ junior secondary school fẹ́ wọ js one so àwọn owó tó wọ́n gbé kalẹ̀ lọ́dún ìpọ̀jù àwọn owó tó fẹ́ sí tí wọ́n provide tó fẹ́ sí almost forty thousand tó fẹ́ sí so àwọn kan náà mẹ́ta kí wọ́n kọ́ tí wọ́n rà bíi báàgì ìwé bàtà àtàwọn kan lọ́ba náà so almost in maybe 80,000 fún ọmọ kan a sì ní ọmọ mélòó ọmọ mẹ́ta wọ́n yẹ ọ̀sán máa ń ṣe báyìí eh, public ni public ló wọ́n tó báyìí wàláì owó oṣù lásán five naira wọ́n ti kọ́ sílẹ̀ nù school fees eight thousand eight government school fáyọ̀tì náà ti náà rí ibi wọn lọ fáyọ̀tì náà rẹ̀ ọ̀gbọ̀n láti ẹ̀rẹ́lẹ́ gbájì náà lọ inú ẹgbẹ́ ní láti design so àwọn tàwa nílẹ̀ òtẹ̀ wá kò ràn so tàbá ìrẹ̀ wọlé báyìí a máa náwó gan àtùkùtà àwọn ọmọ àwé textbook notebook bá ti ń gbé ọkọ̀ àwọn ọmọ tí wá ní àríkà náà ní so aṣọ bàtà báàgì kọ́dà gbélé àti ẹ̀sí ìbára rán léṣe ìwọ̀n léyìí ẹmọ́ wọ́n ìdẹ́ ìwọ́n ẹmọ́ wọ́bá náà ìwé láàrín lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wé àti gbá láwọn ilé ìwé yàrin àmọ́ táwọn tó ń bọ́ síta ń kọ́ àwọn míì tó wà ń ta náà bí àwọn márùn-ún tó wà ní secondary school so a sì tuntun wọn náà so ó táa lè tẹ kò rán kankan ní káwọn tàwa jẹ so ọlọ́wọ́ tàwọn náà wa ẹ̀dá fún iṣẹ́ nìkan bá ní ẹ̀dá fún kọ́dà àkáǹtì náà bá nínú ẹ bá máa ń tó nìyàn lọ́wọ́ kí wọ́n sẹ́yìn sí àkáǹtì náà bá pátí náà ọlọ́ọ̀bá ò ní dá ọlọ́pàá lọ́wọ́ o so léyìí fẹ̀jì àdínà ńlá ni so tí n tẹ́ni kọ̀ọ̀kan bá rí báyìí náà ẹ̀já fi hàn án lọ́wọ́ nítorí a bá ti kó ẹ̀rẹ́ bá tó rántí náà ni so ẹ fọwọ́ sí wa tẹ́bà lè rí wa ẹ kọ àkáàtì nọ́mbà ní ọ̀rọ̀ bá lè transfer síbẹ̀ báwo ti one thousand náà ni transfer rẹ̀ síbẹ̀ bí five hundred bí wọ́n dún ọlọ́run á lọ́wọ́ o náà nọ́mbà one a ṣe síbẹ̀ ìgbésẹ̀ wọn pósì ẹ̀ ẹ̀ tọ́ ọlọ́wọ́ sànú wáyé number one alẹ́sàrà ìrẹ́tí mọ́ jazakumullahu khairan ní ìjẹ ẹjọ́ ẹnìkan sọ̀rọ̀ kan àti yanjú ẹ̀nà àbúrò rẹ̀ sọ ok wọ́n ní wọ́n ti wá sí kan ní ìlú àyí ní 2010 wọ́n wá bí ìgbẹ́sẹ̀ lọ́wọ́ apá ti wá sí pé ṣé dandan ni kí ìyàwó mọ́ bá ọkọ rẹ̀ kọ́ sọ afáàní kìí ṣe dandan mọ́sí bèèrè afáà náà afáàní kìí dandan brọ́dà fún wa ń sọ pé láti látọdún ìyàwó òun tó ti dò ní tó ti di ọkọ àìsàn tó ti ìyà dìmọ̀ ìyàwó òun òjúbọ̀ nǹkan kan but tẹ́mánì kìí ṣe dandan kò túnmọ̀ kókó tó kéde yìí kò lẹ́tọ̀ọ́ ẹ̀rí pé mo sọ̀rọ̀ kan jò ní conclusion wa ní ìgbàtà ń sọ̀rọ̀ nípa uswatul muslima marriage nǹkan mẹ́ta ọlọ́ọ̀bá papọ̀ ní nǹkan mẹ́ta lámọ́ expect ní marriage good marriage nǹkan mẹ́ta bọ̀rọ̀ wá mẹ́ kẹ́gẹ́gẹ́ òun ní mẹ́ẹ̀ta yìí ẹ ọ̀kẹ́ dandan ní family need lanidu marriage òun ni asẹ̀kínà peace kí bọ̀kọ̀bà lẹ́wọ̀n àmì lẹ́ kó mọ́ sáriwo kámọ́ já kámọ́ gbégbé sí ayé múṣù àti kútẹ́nulé bàbá rí akínú amọ́dún that is purpose of marriage ọlọ́ni wọ̀mí àyáàtì yìí nínú àwọn àmì ọlọ́run ọba tẹ́mọ̀kọ́lọ̀ ọba ń bẹ ẹni kọ́lọ̀kọ̀ lẹ́kún mi ni àwọn fún ti kún àzíwájà kó pé nínú yí ló ti yọ ìyàwó tẹ́mọ̀ fẹ́ lìtẹ́kùnú ilé ìhà pọ́pọ́tì nìyẹn lìtẹ́kùnú ilé ìhà tó fi jẹ́ pé ẹ̀mọ̀ ibi tẹ́ tọ́kọ́ tí ọ̀kan kọ̀bá rẹ̀ síbẹ̀ tí a rẹ̀ ọ̀kan rẹ̀ òun náà ni ìgbé yìí gbogbo kí wá ní nǹkan tí wọ́n fa tẹ̀kí náà múlé nǹkan méjì nígbà méjì bá ti wá fi wà ní méjì tó sẹ́kù yìí tàbá fi yọrí nu máré tàbá ti kó nu márèjì márèjì ti dàrú o kò ní tí wọ́n kọ̀bá nínú láyéláyé mọ́ ẹni fi ara yí ẹni fi ara yí náà lẹ́bi mú déètì ìfẹ́ ń jọ òun lè ní ẹni múdẹ́ fẹ́ràn wọ́n fa fa fa àwọn onífẹ́ ìfẹ́ orí lọ àáfàáfà wọ́n lẹ lọ́kọ̀ lé àwọn ọ̀run wọ́n fọlọ́pàá bí wàrà fẹ́ kí lélẹ́ ìlú mọ̀ wá dà ní ìfẹ́ yẹn ní wàá bí rahma wà rahma ní àwọn ọmọkẹ́ máa ara yín lábẹ́ àánú òun

ọba wọ sọ tó wá ń ìbànújẹ́ lọ́sọ̀lọ́ bí sẹ́ńjọ́ náà ṣe dàrí inú òní kan àròsẹ̀ níyà gan àbíkọ fẹ́ sábì sẹ́jọ́ náà sùkúrú ní ọ̀rọ̀ ìfẹ́ ìgbẹ́gbẹ́ ní kata ìfẹ́ ìrìn kata jẹ́ ìjẹ́ ti máa kọ́kọ́ fi fọ́sọ̀ tí ó ní dàrá àbíkọ nífẹ̀ẹ́ mi tí ó rẹ ni ọba níbi àbí rẹ ní òtó ara sílé sára yẹn sí aláwọ̀ wá ni ẹwà wọn tó ń sọ yìí ń pàgẹ́ ha ìtúkọ̀ padà ìwọ̀n ń ṣiṣẹ́ bí ọkùnrin tọ́wọ́ ìyàn gómìnà ti dáadáa àbátẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà ní ọ̀rọ̀ ti jẹ́ kí ni ó ti yọ́nà yóò o ṣé àràmù ní kọ́ ọkọ̀ rẹ̀ fọ́fọ́ ẹlòmí ò máa ti gbọ́ ó ti ní kinú ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n ní ìka ní kinú ẹ̀sìn tó ní kíní kan so ẹ̀dá òtọ́ lọ ẹ jẹ́ kí àwọn ọmọ ti àwọn àfà ẹmọ̀jà wọn wọ́n o wọ́n ní ikọ́ ọ̀ràn yẹn àwọn nǹkan tó dáa ni mo ti àbí number two ဝါပြီးပြီးအဝယ်ပြီးရီဟောပါလိမ့်မယ်ဒီလိုပုံစံနဲ့အဲ့တော့ဒီမန်ဘာမလို့ထုတ်ကံဘတ်ကိုနည်းစကောမရှိုးရဆိုင်ကိုလေရီ tó tó tẹ́lẹ̀ pẹ̀lú ìsìnkọ́mọ̀ kò ní yóò lè fi àwọn ìtẹ̀láṣẹ́ náà yóò padà fi ìtẹ̀láṣẹ́ náà balẹ̀ tí o bá ti ní ìsìnkọ́mọ̀ díẹ̀ díẹ̀ ní ẹ̀sìn ìkọ́ tó pẹ̀lú zoomu tán à ọ̀hún kí o ní ti báyìí níjẹ̀mọ́ má sẹ́lẹ̀ má kìrún jẹma má jọ ọtí kìrún jẹma náà tọ́ ánù kọ́ ọdún ní máa jọkọ́ olóṣèlú ayé rẹ̀ torí tí kama ti ń kú ọ̀ ìmọ̀rin yìí ó máa jò bí náà bá jò kan yẹn ó lè fàtẹ́ pé yóò ti jìnà sẹ́sìn so ó lè ó lè lìdì sí fún ìtàn torí padà lè sókòtò kúkúrú àmọ́ fún ajá sí pé kò ní kò ní kò ní èsì kọ́mà ẹ̀sìn rẹ̀ wá dínkù ẹ̀sìn rẹ̀ dínkù àmọ́ kò di kò wá bá débi pé ó ti islam lẹ̀ àwọn oríbi tí ó dé sí yóò sì máa rí tó wà ní ti ó kàlẹ̀ máa tó nǹkan dé torí pé àrísà allah sanna ọmọ káyánà fi kọ́lbì hì lè kọ́lá dábúrá sí nínú iman dákọ̀lá ní jẹ́nà gbogbo ẹta bá rí ọkàn rẹ̀ tá a ti rí mẹ́rin bá tó kéré tó àníyàn padà wà lè jẹ́nà ọlọ́run ọba so wallahu ta'ala àlàtí ò bá lídìí ẹ̀kú kúrò ó náà rí àwọn pé isu kọmọ wa imani wa olè tíkì nìyí olè bí bákan náà so ló kó bá òdi wọn bí mani yẹn bá ti rí òun náà ni èdè tí ó gbà ní ọ̀dọ́ náà ọba aljazaa min jinsi amal number three number three àwọn bá dùn àti àkọsílẹ̀ yẹn padà nípa lórí ìmọ̀ ìfà

àwọn sọ tó máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ ìdájọ́ ọmọ báyìí wò ó da tí ẹ̀ bá ti sanwó ló da house cooperative ẹ̀ tó sáwọn gangan kẹ́ tó fún ọ náà ní kankan kó gba bóyá wí kẹlẹ́ fún pé iye tó san eléyìí ò ń gbà so eléyìí ìjọ bí ìlú tó yà pé because bí ẹ̀ bá ń sòwò àwọn méjì kẹ́yẹ kó kí àrá yìí àbí kẹ́yẹ rí pé kó rí pé kó kọ́ ẹ̀ kọ́ gbogbo tó yẹ kọ́ ẹ̀ tí gbogbo ní kẹ́ wọ́n pé wọ́n bọ́ jágúnmọ́ yẹn torí ẹ̀ ṣẹ́gẹ́dìdì ìgbà tí ìsìn àwọn eléyìn ni iye tó máa ti rẹ́kọ̀dù fún cooperative oníṣẹ́lẹ̀ yìí na ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ mọ̀ ní pé kí wọ́n ka owó tó wọlé yọ náà àwọn owó tó wọ́n gbà gbogbo tá wọlé yọ náà lélẹ́yìn èrò la kà á sí gbàgbà kà á tí ò bá ti lé ó wà láàrin ẹni tó gba owó àti tó fìyàn lówó inú pé tó sọ̀rọ̀ tó wọ́n fún pín kórókó wọn fún pé àdúpẹ́ pé tọ̀hún náà gbà ó ti fẹ́ àwọn méjì lára ní ẹni wọn àti wà sí fún wọn kó bẹ̀rù ọlọ́run so but cooperative kò lè àtúnwáfẹ́ pé wọ́n tọ̀ káwọn láti ṣe kíní but kéde nǹkan kò sí lápò wọn tó tó nípa ibi lókè bùsọ̀ kọkalẹ̀ wọlá ọ̀tọ̀ àlẹ́ ọba fọ́ wọ́n tọ̀rọ̀ kí ẹ̀mọ́ kó mọ́ ra owó kó mọ́ ta owó èyí mọ́ ra owó lẹ́yìn ta owó but ó gbọ́dọ̀ jẹ́ pé owó yẹn kò ní jẹ́ kankan náà kò gbọ́ owó yẹn gbọ́ yàtọ̀ síra wọn tí ò bá ti yàtọ̀ síra wọn rìbá ni tí ò bá ti ń tajà ó gbọ́ òjèrè náà ni so tí ìbá ti ń ta owó tí ń ra owó ní gbọ́ òjèrè gbogbo orí nìyí kò gbọ́ òjòra wọn àbí ó gbọ́ orí nìyí ó gbọ́rọ̀ yàtọ̀ síra wọn ni ẹ́ yóò ta náà ni owó rẹ̀ sáyàtọ̀ síra iná là ń sọ gbogbo ọjà ní gbogbo bísínẹ́sì ni lápòjú oníṣìí nìkan bí oṣù méjì sẹ́yìn bí ìbá ní àgbàdo lé wọ́n ta ike àgbàdo bóyá bí 25 naira 300 naira ní ti báyìí ní ti ìrìnà lójú ìpínlẹ̀ ìrìnà ọlọ́mọ́ kí ló tẹ̀lẹ̀ fíò ó ti wá lẹ́nu láti business ni bàtà ti rí bí January February sí fáwọn lè ti mọ́ta sí yọ rẹ̀ padà gbogbo bá ti jẹ́ òwò bí ó ṣe mọ̀ rí lẹ́nu yóò lókè yóò lọlẹ̀ so ìdí ìbá ti tààrẹ ní ọ́rà àsìkò tó lókè ni wọ́n ló ta fún lókè náà ni tó kí ìmà lè jìrì náà ni but owó yẹn gbogbo tí nìyí gbogbo ọjọ́ pé owó yẹn jẹ owó tàn tà tàn fi tàwọn yìí gbogbo ọjọ́ ra wọn mọ́jẹ̀ fún wa bẹ̀rẹ̀ nù gbogbo ọjọ́ owó kan láti owó kan owó owó yẹn gbọ́ yàtọ̀ síra wọn bóyá bá ti yàtọ̀ síra wọn rìbá ni ṣùgbọ́n nísìnyí ṣùgbọ́n pé yẹn gèrè mẹ́ yẹn rùn níta fi ń sọ̀rọ̀ náà nù kí ẹ bá gèrè náà ni àgbẹ̀ mi wà tẹ́kọ̀ọ́ fọ́ àbí àbí tẹ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ business náà nù now number five five star. Thank you.

èèyàn ṣàgbàlagbà ó sì lọ́mà tẹ́bí ọmọ ìdó ni àmà ti rárá ni wàjà ń bá dọ́kọ́ lè bá ọ̀rọ̀ fìtìnà mo ti wá tẹ̀ wọ́n á ní fi lọ bẹ́ẹ̀ èyí tó bú jùlọ pé aya bí múra fi níbẹ̀ ah, gbogbo yàrá jù mo ṣe àbá ìlú tọ ẹ̀yà lọ bẹ̀ wọ́n ẹ̀dá kan má bínú tó ọlọ́ àbí dáńkẹ̀ lẹ́bẹ̀ ẹ̀dá kan má bínú tó ọlọ́ ọmọ ìlú ní sinmi ẹ̀foríjì mi ẹ̀bẹ̀ náà nù ẹ̀tàn ní kúnlẹ̀ ní mo ti agbára wọn ẹ̀rí ń bẹ̀yàn kí kúnlẹ̀ bá kúnlẹ̀ wọ́n kòrókòrò tó bá wò kó kúnlẹ̀ bá wọ́n kó wọ́n ti gìrì báyìí kó wá dìde kó mọ̀ lọ kí ló tó wí ní pé ẹgbà àtàkọ́ lọ́wọ́ yorùbá yìí pé ẹgbẹ́ mẹ́nu ẹmọ́ bìnrin tọ náà ẹlọ́pàá bìnrin tọ náà fọ́nà bí bá ẹni tó jọba lágbà bí bá sì ti kọ lúta tẹ́lẹ̀ bí sì èyí sì ti kọ lúta ẹlọ́pàá bìnrin tọ náà bẹ́ẹ̀ ti náà nù èyí kúnlẹ̀ ẹlọ́pàá bìnrin tọ náà ẹmọ́ bìnrin yorùbá ẹmọ́ bìnrin ọkúnlẹ̀ èyí kúnyìn wọ́n máa fẹ́ fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ni èèyàn ní kóyàn ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bẹ́ẹ̀ sì kan mi lè sọ ní kí n ṣe kọ́lọ̀ ọ̀rọ̀ tó dáa ni alátọ́ni ṣe nǹkan mí lẹ́yìn léyìí kí ló ti dẹ̀ sọ́nà ti bínú mo lè ṣe kọ́dà bá wọn fọ́ sọ àìbá wọn fọ́ kọ́dà bá yẹn máa ń fi apẹ̀rẹ̀ pọn mi mo fi pọn ẹ àtẹ ẹ bá ń wo àyíká yìí lójú lójú kó mi lọ́rùn ìbá ríro kẹ́kẹ́ ti ti yẹn ti tó sọ yìí ní ẹ̀kọ́ yẹn ra kí ni ẹ fẹ́ kí n ṣe dá àti kò kúmọ̀ yìí lẹ́nu tọ́lọ́ lọ́wọ́ fẹ́ wá tó ní kí n ṣe so bí o ṣe fún ẹ̀nà mọ́lá number seven number six okay mọ́ six dà ó ti tán ọ̀dọ̀ àwọn obìnrin irun ìdíta máa ń fi ṣé tí yẹn ti lẹ́yìn ló dájú ní àbí mọ́sálásí tí yẹn ti lẹ́yìn ìlú òní súnnà yóò bá sọ́nà mẹ́ máa kí wọn kí ní mọ́sálásí àmọ́ kí yóò kí lẹ́yìn lówó afdol tó ìgbàlá náà ti kí pápá náà. kó lè jòkó lọ́bẹ̀ tẹ́ máa ń tẹ́ àwọn ìyàwó tí ò bá tún náà mú tí ẹ̀ lè lọ́bẹ̀ yẹn lè lọ́bẹ̀ ìyàwó tá ń ṣe tí máa ń sọ́ra bẹ̀rẹ̀ pé tó gbé tí ìyàwó bá tí ò bá yẹn báwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ń lọ bí ìnáwó fámìlì rẹ̀ mọ́ wọn náà fẹ́ sí àwọn fámìlì wa ní ti àlọ́ àwọn ni àà ah, wọ́n fẹ́ lọ wọ́n lọ bí àdúrà wọ́n wá so igi wọ́n ṣe àdàdà wọ́n bá fẹ́ so igi wọ́n lọ lọ́bẹ̀ wọ́n ṣe àdàdà bí lọ́sẹ̀ wọ́n tí jìbì kan àbíkọ́ kọ́sùn ṣùgbọ́n tí wọ́n tó pé kí wọ́n ká má fún ní pé ìyàwó tí èsè súnà pẹ̀lú àbílẹ̀ lọ tó bá ti yàwó mọ̀lẹ́bí ọ̀ọ́lọ àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ní ìsìlámù ní kọ́ máa ṣe tí wọ́n ti máa ṣe tí ò dá ọkọ̀ láàrin wọn ni wọ́n ti lọ jòkó síbi kan ṣùgbọ́n pé ìpínlẹ̀ ní lọ ni ìyó lọ. wọ́n ní gbọ́dọ̀ wọn ló dáa jù alọ́wù ni àbí aláwù níbi kí ni kò yé Tọ́. Ìyá ọkọ yẹn, ó kú, àmọ́ kírísítẹ́nì kí ló yúṣe yẹn, nígbàtí ìyá ọkọ kú, ó jẹ́ kírísítẹ́nì kí ló yúṣe yẹn. Bóò ni wọ́n fẹ́ gbẹ́lẹ̀, àwọn tó wà gbẹ́lẹ̀ àwọn èèyàn wọn bá ẹbá pè wọn, àwọn kírísítẹ́nì ẹgbẹ́ wọn. Ìyá ti kú ọ̀rọ̀ àwọn gbẹ́lẹ̀ yẹn, àwọn ojúṣe yẹn náà nù. Òyìnbá náà lọ àwọn àndáná ìyàwó ọmọ òun àwọn àndáná bí àti ẹ̀gbọ́n púpọ̀ dédá ṣọ́bà ní ṣojú ìdíjẹ́ náà náà number seven ayọ́ from now. wọ́n á lọ wọ̀ mú ọ̀tọ́ kò múlò kọ́ kúlẹ̀ iná ní kú wá ọ̀bùlẹ̀ sí yìí Ah, kò kó sínú rẹ̀ mọ́kó sí ìgbàmí wọ́n ní èèyàn brot tó rà ní sí ó wá fẹ́ bomi sí ẹnu nígbà tó bọ́ọ̀sì tán ọwọ́ ìgbà gbómi lọ sí ẹnu wọ́n ní tí ò kó sí bí àdíjọ́ ní pé ká má jẹ pẹ̀lú owó sí káwọn pẹ̀lú owó sí kò kó sí àmọ́ ó kó sí ìgbàmí àníbà Muhammad àdíjì Aisha radiyallahu ta'ala anha ó lè àníṣà sọ́nlá yu'jibuhu ta'amu gbogbo nǹkan àníbà fẹ́ sí pápátá ọ̀tún máa ń gbọ́ lójú púpọ̀ ọ̀tún àlábì máa ń lò fún gbogbo abẹ́ ṣe sùkákọ́sí alẹ́ mìíràn gbogbo láti bá mẹ́tọ́ bá fẹ́ dá ọ̀tún aláàbí máa ń lò ṣé ìbá ní fi kó sínú nọ́mbà 8 na izu pé inú obìnrin ọmọ obìnrin abáyẹ̀sẹ̀ bí bi abáyẹ̀gbé òun ni àbá béèrè pé àkọ́kọ́ táwọn kọ́ gbọ́ last week ni tí ó rẹ̀ sára bá kan wallahu ta'ala ala bisawab eléyìí àwọn àfa na àwọn àfa àyàpá lórí hadithu ke kulu kulu ṣúgbà nísìnyí gbogbo ọmọ tábà ti bí àáfà rẹ̀ á sì kéde àwọn dúró ilé ìwò òun làwọn ń lò nínú àwọn àfà so àwọn kan ní àà ah, àdìsí ti dí kómi ọmọ gẹrun àgbọn obìnrin ìwọ ni kómi ọmọ gẹrun ṣàdìsí ti wà tẹ́tẹ́lẹ̀ àdìsí yẹn lálò pé torí pé a ti rí àwọn àdìsí míì tó wá tó yẹ rí àwọn nǹkan wọ̀nyí lọ́kọ̀ọ̀kan àwọn tọ́lẹ̀ ìtàkùn kábà kan dápọ̀ síbi àdìsí o pé ẹ̀tọ́ ló kọ fáwẹ̀ tó wá tó wá sọ tóbìnrin tí ò fi ṣe rántí ó sọ tọkùnrin fi ṣe rántí àmọ́ mọ́sálà yìí mọ́sálà tó kìláfíyà rẹ̀ so kìláfọ̀ àwọn àwọn afọ́ ní orí ẹ̀ Allahu ta'ala náà nọ́mbà náà bí àwọn sàmìlẹ̀ náà wàlẹ́ kò sára ojú ok. Náà ìmọ̀ ẹ̀sìn ní ìmọ̀ ẹ̀sìn ní káyọ̀ sáfà níbẹ̀ ìmọ̀ ẹ̀sìn wallahu ta'ala nọ́mbà 10 11 náà Thank you.

Bó ah, eh, fẹ́ gbọ́rọ̀ ìpàdé nìkan. Chris lọ́yà tí Mọ́lá àmúfẹ́ra lọ́yà tó jẹ́ Christian tó lóhun òtẹ́jọ́ mọ́ òun ò bá ẹni ẹfẹ́jọ́ òun òtẹ́ òun kọ̀ sínú pẹ̀lú tẹ́tọ́ òun ti mọ́ ẹ̀wọ̀n bá bèèrè lọ́wọ́ kí ló fà á tó bí lóun dọ́ọ̀pù fún ẹgbà yẹn ó tó pé òun padà bí ẹni tí òun gbẹjọ́rò fún tí wọ́n lọ sí kí ló tọ́ lòun ṣe à òun wá ní pé ẹ̀yọ́ kan máa ń jáwọn ara àwọn díẹ̀ díẹ̀ tẹ́ máa rí pé tọ́nà bá tọ́nà kọ̀ọ̀kan pé ẹ máa rí àwọn Christian tẹ́ pé ìṣedédé Ọlọ́run ti ṣe fọ́nù fáwọn mùsùlùmí tó gbádùn ni o ẹ mọ̀ ní fáwọn ìgbẹ́ jẹ́ Christian gan irú àwọn kan báyìí ẹni tí ò lẹ́sìn gan irú kan báyìí máa bá lára wọn pápá ni wọ́n kọ́ lẹ́sìn mùsùlùmí kọ́ so ihò àbáwò lè rẹ̀kọ́ sára mùsùlùmí gbogbo tó jẹ́ mùsùlùmí lọ́yà kó bẹ̀rẹ̀ ọlọ́run ọba because nínú nǹkan tó yẹ pé tó ba nàìjíríà jẹ́ lónìí tó sì lè sànú tálíkà níbi abúlé nàìjíríà ó ní kí àwọn tí wọ́n ń gbẹjọ́ rò àtàwọn tó ń dájọ́ fún wọn da ẹbí yẹn pé ta ló gé èèyàn lérí ra ló pa ó lòun pa ẹwà débẹ̀ ń tìfẹ́ di ẹ̀yẹ bú ni wọ́n tẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ kọ́lá yóò fojú ọ̀dà wò wọ́n ní kí ló dé ọ̀rọ̀ tí wọ́n ti mẹ́bọ̀ ti ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ìlẹ́tìbẹ̀ ti ṣe kéèsì báyìí ẹ̀ tó lẹ́bi tó fún yí pé òun lòun ṣe báwọn ni lẹ́bi mùsùlùmí tẹ jẹ́ ẹlẹ́sìn mọ́nà ni so èyí ní tẹ́lá sí ni ẹmọ́ dáadáa ní ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ sí ṣe ó dìde kó mọ̀ so kó bá ti gbìyànjú kí ẹ sára yìí pé báyìí báyìí yóò fà ẹni tó jáde níbi tẹ́ tó sì rí láwà ní sáwá lé pẹ̀lú mọ́tò rẹ̀ jẹ́ bí ọlọ́pàá tí wọ́n á dáa dúró tí wọ́n á ní kí wọ́n ká ti gbé mọ́tò rẹ̀ kó yá nǹkan mẹ́mẹ́ tí wọ́n lọ sẹ́mẹ́rún mọ́tò wa ni ẹ̀tọ́ jẹ́ mú sọ pé ọ̀bá máa ṣe bá ń sórí àwọn kírísẹ̀ tẹ́mẹ̀ láàrin wa ọ̀rọ̀ kọ́rọ̀ ló sọ bó ti yẹ kí gbogbo àwọn ẹ̀tọ́ bá jẹ́ ẹ̀tọ́ bá jẹ́ agbófinró bó ti yẹ kí wọ́n ṣe nu tẹ́ bá ti fura sí yàn ẹ̀ pẹ́lẹ́lẹ̀ kọ́ ọ̀gbẹ̀lẹ́gbẹ̀rẹ́ lọ kọ́ọ̀tù kó mú nítorí ẹ̀ iṣẹ́ yìí rẹ̀ ṣe mo fura gbọ́dọ̀ kó ta kọ́ àbẹ́ ẹ̀kọ́ lọ́rẹ́kọ́ à ẹ̀bọ̀lẹ̀ ìyá wura yín gẹ́gẹ́ bí àwọn àfáà gẹlẹ́mọ̀ sáfì jù níṣìí kí n ṣe àdá tẹ́bá ti bọ́bá ti bọ́bá ti mọ́tò tó lọ́gbò ẹ̀dá dúró pàfó sọ kèrò ẹ̀yà àwọn tó wà mẹ́ láti jáfà mẹ́ ẹni kó bọ́lẹ̀ ẹwà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé báàbí ẹni yídà báàbí àyàfà yídà wà láì ràzín so bí táwà nídìí àfà ni ẹ máa sáàtì jù tẹ́ bá wó láàrín tó ga gègèrè tó wọ́ kẹrẹ tó lè nípò káàkì ẹ̀dá dúró tó ló padà ó tọ́ ni ó padà máa fi súnà ṣe kiri gan náà tó wẹ̀dá alùsúnà dúró wẹ̀dá alùsúnà dúró wọ́n wá disguise ẹ̀dá bí ẹ̀ká sí ẹ̀yà rẹ̀ tí ní ti so iṣẹ́ gidi rẹ̀ ọlọ́run sẹ̀yìn lẹ́sàn ara rẹ̀ tó nọ́mbà ẹlẹ́mù ẹlẹ́mù yọ tí mo fọ́ nọ́mbà rẹ̀ láti ẹsẹ̀ lọ́rùn láti ẹsẹ̀ náà tó kù bá kú àwọn owó lọ́lẹ́tọ̀ tó gbé òkú àwọn tó lẹ́tọ̀ sí gbé òkú pọ̀ àwọn tí ẹkùn wọ́n lẹ́tọ̀ọ́ sí àmọ́ nǹkankan lè tẹ́lẹ̀ tí ò ní jẹ́ lẹ́tọ̀ọ́ sí má bàbá olóò bàbá bàbá òkú bàbá ẹni tó kú ó lè jogún rẹ̀ ìyá rẹ̀ ó lè jogún rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó lè jogún rẹ̀ àbúrò rẹ̀ ó lè jogún rẹ̀ ọmọ rẹ̀ ó lè jogún rẹ̀ bàbá bàbá rẹ̀ ó lè jogún rẹ̀ ìyá ìyá rẹ̀ ó lè jogún rẹ̀ àmọ́ tá a bá ti wá rí bàbá bàbá bàbá ò lè jogún mọ́ tá a bá rí ìyá ìyá ìyá ò lè jogún mọ́ tó ti yé bá a bá rí ọmọ àwọn ẹ̀gbẹ́ àwọn àbúrò wọn lókè nìyí wọ́n lè jogún mọ́ náà tọ́lá àwọn obìnrin tí ó ń bẹ̀ ẹ̀yìn tó ti ìyàwó tàbí iye ẹ̀sẹ́yìn wọ́n ti àgbẹ́ ọdún yẹ́ ẹ̀lẹ́gbẹ́ àwọn fẹ́ ṣe àwọn ẹ̀kọ́ ìrìnàjò èyí tí ẹ̀ tẹ́tẹ́ kí náà ṣe èyí ò ní o bọ́bá tó máa tó lè gbọ́ ara sí ìyàwó rẹ̀ wọ́n ló tún tẹ́lẹ̀ ọgbẹ̀gbọ́n lẹ́yìn ọgbẹ̀gbọ́n wà nílòkù lè kí ẹ má lọ rẹ̀ ìṣòwò lágbà ni ìṣòwò lásìkò yìí bí ẹ bá dán wẹ́wò bí ẹ bá fẹ́ ẹ mú wọn ìyàwó rẹ̀ ti bẹ́ẹ̀ ni àjẹmọ́tàlá ọ̀kẹ́ra ara ẹ̀ náà ni okay okay kò ní jogún wọ́n sí yàrá wáyìí bóbi ẹ bá jẹ́ kírísítẹ́nì tó èyàn lójú ogún rẹ̀ tí wọ́n ti di mùsùlùmí òun ló lójú ogún wa òkè ẹ̀ máa tó kẹ́ máa tó kẹ́ máa tó ní ogún pé àdúgbò báyìí wá ní dúkìá náà tí àwọn ọba kú máa kàn tínú <laughs> eh, ẹ ẹ àìrìnà tó èyàn lójú ogún ẹ̀ àtẹni tí wọ́n pa òkú ẹni wọ́n pa òkú ìwà nísìnyí èyàn lè jogún bídíà o tó ń bídíà ètò ìgbèrè rí o bàbá yẹn bá jó bídíà èyàn lè jogún ẹ̀ ó lè jogún náà tó ń bídíà ètò ìgbèrè rí ṣùgbọ́n nísìnyí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk